خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته dúpẹ́ fún ọlọ́mọba Allah a ń kí ọlọ́mọba a ń dúpẹ́ fún ọlọ́mọ ọba tí ó ti tó lẹ́sẹ̀ tí àwọn wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àwọn àlọ́wọ́ pẹ̀lú agbára ọlọ́run àti ìsàdí ọlọ́run níbi aburú ìbílẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kí ọlọ́wọ́ bá láà kó mọ́ ìsàkóyí ẹsẹ̀ ẹni kọ̀ọ̀kan wọn iṣẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run àwọn ọlọ́run ọlọ́ òṣìṣẹ́ ọlọ́run anẹ́bùwà Muhammad ọba àwọn aráàlẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ mo kí ah, gbogbo ọwọ́ ọmọ ya lọ́kùnrin àti lókèrè gbogbo apáta alọ́lẹ̀ máa yí pé tọ́jà rẹ̀ nínú ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ tó sáfàní fún yẹn ó náà ní tọ́ba ní ṣe pẹ̀lú àlùfàá ọ̀nà tọ́jà rẹ̀ tí yẹn máa ń tọ̀ lábala ìṣẹ̀lẹ̀ ayé àtàbálẹ̀ ìṣẹ̀lẹ̀ ó náà lè yí tọ́ba ní bá ṣe é pọ̀ mọ́ sọ́dọ̀ òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam tó bá tó ṣe ní ìwá ṣe nínú àwọn ètò ayé àti ètò ẹ̀sìn ọpọlọ lè rí kí ó lọ́dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam jẹ́ anábì fọwọ́ sí orí pé lẹ́yìn bá ti yá pa nábì kí tún náà lókùn lẹ́yìn ọmọ àwọn ayé abẹ́lẹ́ ọmọ ayé àti Kùránì ààrin àti hadithi as-sahih ààrin wọ́n ìpè lẹ́sìn bíbí àná wọn sí kíni ni wọ́n máa ń pè é bíbí àná ni àgbékalẹ̀ ṣẹ̀tọ́ tó gbé kalẹ̀ fáwọn ẹrú ẹ̀ lẹ́yìn bàtọ́lọ̀ ní gbé kalẹ̀ gbogbo bíbí àyín ni wọ́n máa ń pè ní àlọ́dára bẹ̀rẹ̀ wọ́n máa ń pè ní àdádálẹ̀ gbogbo àdájá rẹ̀ pátá ní wọ́n ti pèjọ́ sí fún wa láàárẹ̀ ìlú wọ́n ní èèyàn gba dáadáa nílé àwọn iná ọlọ́run ní ìṣẹ̀ṣọ́ àrùn dáadáa tó gbọ́dá ní pé ájú sínú ọlọ́run ẹni kọ̀ọ̀kan wọ́n tọ́lọ́ mọ́sọ̀ ọlọ́run náà gbogbo ìdí bẹ́ẹ̀ lọ́wọ́ wa nínú ṣèkìyà ọ̀gbẹ́dà mukafira wọ̀gẹ́rù mukafira wọ́n lọ́mọ́sà ìgbà kó fẹ́ ọ̀dọ̀ láàrin àmọ̀ ọ̀dọ̀ lọ́nà nínú àwọn ẹ̀kọ́ lọ́mọ sábà ní ọwọ́ pọ̀ bẹ́ẹ̀ gbogbo ìjẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn náà ní jọ́sìn fún ọlọ́wọ́ bá wọn lọ́sàn àti lọ́wọ́ kọ́lọ́mọsọ ìgbà fún wọn àtàbàt àtọ̀dọ̀ ọlọ́run àti ìsìnkọ́ọ̀mà látọ̀dọ̀ ọlọ́run àtọ̀fíì ìdáyẹ̀ tó tọ̀fíì kọ́lọ́mọba aláwọ̀ gẹ́gẹ́ ìyọ̀ gbọ́rọ̀ kọ́lọ́mọba ń ṣe rọrùn fún yàn láti lò ó kọ́lọ́mọba ń gbà lọ́wọ́ yàn ọlọ́run nìkan lọ́ba tó ní àṣẹ ìlọ́dọ̀ bẹ̀rẹ̀ nínú àwọn ọ̀rẹ́ mọ́jà alápẹ̀rẹ̀ sí ìlú wọn ọba tó darí wa sínú súnà ó ní ká máa sẹ̀sìn àwọn ọ̀dọ́ kátàkù lérí ìbá nẹ́bí sí gbé kalẹ̀ a máa ní sọ̀rọ̀ a máa gbọ́ ìtọ́kùgbọ́ púpọ̀ èèyàn máa gbọ́pọ̀ púpọ̀ a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn challenges nínú ilé ládùúgbò láwọn mọ́ṣáláṣí ẹsẹ̀ sọ̀rọ̀ àyẹ̀wò Muhammad sallallahu alaihi wa sallam èyí tó pọ̀ jù nínú àdúrà rẹ̀ وما عليهم أتمنى لا أن اللهم به كوني فإنهم لا يعلمون أدو ولو أو جوني وأمني أسأل بعد وأمني تريد وأمني ẹ̀rẹ́mà yá mi ní aládàmú àti ní gbogbo kàràkàrà rẹ̀ òkè gbogbo wa lẹ́ẹ̀kan sí kí assalamu alaikum wa rahmatullahi التوحيد وفضائله وفوائده توحيد كنا وقت الباقي أو وداء لوا فالتوحيد لأن أنفعله لوا كان يتبان التوحيد شريع التوحيد هو الذي توحد يوحد توحيد ìwọ ọlọ́run ìmọ̀ ọlọ́run lọ́kan ìṣin ọlọ́run lọ́kan àtọ́jọ́ àwọn ẹ̀yọ́ pàpọ̀ ọlọ́run náà sí lọ́lọ́run lẹ́yìn náà èyàn wà gbà lọ́yẹ ká máa sùn. àtàwọn ẹ̀rọ máa yára nínú ẹ̀sẹ̀ wa owó ni máa òun náà ni làá máa ń dàgbẹ̀ ní yíma àtàwọn ìlú wọ̀lá àkídà tawhid òun náà làá máa ń dàgbẹ̀ làá máa pè ní àkídà àkídà òun náà ni ní ẹni sọ́kàn nípa ọlọ́pàá أو العقيدة الإسلام العقائد كثيرة العقيدة الإسلام اليوم كان الإسلام نقوله أيما أيوة يا كيف من الله خلق الله الكون وما فيها أو وما فيه من السماوات والأرض وما بينهما والإنس والجن لتحقيق التوحيد بعد ذكره هو لما بي يريد الكلام هو لما بي سما هو يكروا àwọn kankan bẹ nínú sámà lọ́wọ́ bá kó síbẹ̀ èyí bá máa tẹ̀lé tá a mọ̀ àwọn kankan bẹ lábẹ́ ẹ̀mẹ̀ lọ́wọ́ kó síbẹ̀ èyí bá máa tẹ̀lé tá a mọ̀ àwọn kan bẹ àwọn kan bẹ láàrin sábà tilẹ̀ ìta àmàtì ìta àmà gbogbo ẹ̀ pátá ọlọ́ọ̀dá nítorí kálífì di tàwíì ìrìnlẹ̀ torí tàwíì torí imán ẹ̀fà ọlọ́ọ̀ ìmọ̀lọ́lọ́kan ìgbọ́lọ́lọ́kan ìṣẹ́lọ́lọ́kan lọ́lọ́kan lágbègbè kan. àwọn òbí láàrin náà ṣètò àrò tí ọlọ́run bá ní wọ́n máa bọ́lá fi náà sábà wà á ti wọ́n وما بينهما دائمين ọlọ́run bọ́ ti ṣe ẹni sọ́mà sílẹ̀ àti ti bẹ̀rẹ̀ àárín sọ́mà sílẹ̀ àdá torí àdá nítorí eré àwọn ọlọ́run kò ṣeré débẹ̀ àti dáwọn tó wà láàrin sọ́mà sílẹ̀ kan wá ṣeré àwọn ìdájọ́ aláyẹ sọ́mà àti gbogbo tí ń bẹ nínú ẹ̀ àti ilẹ̀ àti tí nínú àti tí láàrin sọ́mà sílẹ̀ ọlọ́run bá ní kìí ṣe pé eré la ṣe dábìdá ó ní ní pàtàkì kan dábìdá ọlọ́run bá wá dá àwọn èèyàn àtàlìjànú ọdá wa sí eré ilẹ̀ ọwọ́ sàmọ́lẹ̀ tí bá ti wálé ayé kò sí ìsinmi wá sí ilé ayé tàwọn ìdí látòrí ìwálé ayé tàwọn ìdí láwọn ìyẹn ilé ayé tàwọn ìdí ni ìdí pàtàkì lọ́nà fi dá wa ó dá wa nítorí tàwọn ìdí káwa máa fi ọlọ́run ká máa pe ọlọ́run ká máa bẹ ọlọ́run ká máa sin ọlọ́run ọlọ́run bí ní wọ́n máa kọ́láṣọ lè jẹ́ ìlànà wọ̀nyí sá ẹ̀dá àríyá àbùdó ọlọ́run bá ní èmi ọlọ́run mo dárí àlìjẹ̀lú àtẹ̀yàn ní ìwà dá wọn fún kankan ní ìdórí kankan dá wọn ẹ̀dá àríyá àbùdó tí ìbá jẹ́ pé ká máa wá sìn nìkan ẹ̀dá àríyá àbùdó ní التخفيف تستغل يأخذ به إلا ليعبدوني إلا ليعبدوني mo dá gbogbo ẹ̀dá èèyàn àti àlìjànú àtàwọn nǹkan tó lọ́wọ́ bá dá fáwọn èèyàn àtàlìjànú ní múlò fún wa torí àwọn ẹ̀sán tó wá tọ́lọ́ ní wọ́n lẹ́nu alákọ̀ọ́lẹ́kùn máa fẹ̀lẹ̀ àbùjọ ní a ọlọ́wọ́ bá ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátá ọlọ́wọ́ bá ní mo dá fún ní ẹ̀yọ́ èèyàn àtàlìjànú mọ̀dá fún kẹma lò kẹma gbádùn omi bọ́ọ̀lẹ̀ láyé àdẹ́dẹ̀mà tẹ́lẹ̀ gbogbo omi lọ́bọ́ọ̀lẹ̀ yẹn ọlọ́gbà máwà tàbí ní ká máa lò irúgbìn àwọn ẹranko àwọn ẹja àti gbogbo àwọn nǹkan ewébẹ̀ gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ní sàǹfààní atẹ́gùn ilẹ̀ pẹ̀lú òkúta ní ẹrin ni gbogbo lọ́wọ́ lẹ́yìn ilẹ̀ padà ọlọ́run ọjà afẹ́yìn omi èèyàn ó lè bàjẹ́ yọ̀rọ̀ fún wa títà àti كان يدافع عن الناس المتوهيدي للشرك أخذ الإيمان عيوم أيامه لأجله خلق الله كل شيء نزل التوحيد له كتاب المنكر ففي جبريل الجنة والنار نزل إيمان رب الله نزل التوحيد àwọn tó bá gbọ́lọ́wọ́ bá gbọ́ kọ́lọ̀ lè jùmọ́ sínú àlìjánà àwọn tí wọ́n bá ń ta òfin kọ́lọ̀ lè sọ̀rọ̀ kalẹ̀ sí àlìjánà àwọn tó bá ń ta òfin kọ́lọ̀ lè jùmọ́ sínú náà àwọn gbẹ̀lọ́ àwọn tá a ti kú ọ̀rọ̀ tó bá fúyẹ́ díẹ̀ ìdá tó díẹ̀ nítorí pé Allah yaqulu bayna al-mar'i wa qalbi ọlọ́run bá bó ti lágbára mo ló kú yẹ díẹ̀ àwọn tá ti kú àwọn tó ti mú láwọn kó táwọn níbi lọ tí wọ́n sì gbọ́ yé tí wọ́n sì mọ̀ wọn ò kúrè. tí mo ti sọ wá fúyẹ́ díẹ̀ ni pé àwọn ti mọ̀ nígbà wọn kò ní pé wò láti kú lérí ẹ̀ nítorí pé ọlọ́wọ́n bá nípa pa ara rẹ̀ yóò yí ẹ̀mí sí tọ́wọ́ wò láti tọ́wọ́ wò lọ bóyá torí ọlá tó dé èyí sì kóònù tàwí bóyá torí àdáwò èyí sì kóònù tàwí afáwa ìyá àtàwórí ọwọ́ ní hajj ọwọ́ àdáwọ̀ rẹ̀ lẹ́ lára fún àtìkà tó ń tọ́ra àdúrà máa lè àṣọ afáwa sùpàdù táwórí ọwọ́ bẹ̀rẹ̀ sí sọkún ọwọ́ sọkún ọwọ́ sọkún ọwọ́ sọkún wọ́n pẹ̀lú kan ní mùsíìfù mọ́sá àṣùpàdánì òun jẹ́ bí ọ̀rẹ́ rẹ̀ wọ́n sọ fún sẹ́ẹ̀sì pé sọ̀fẹ́yà tàbí ní kí ló dé tí eh, ẹkún wá pọ̀ báyìí ẹkún yìí pọ̀ ṣé lórí àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà ọlọ́wọ́ mú koríko kékeré kan ní àwọn koríko tó wà ní eré ilẹ̀ ọwọ́ ní iṣẹ́ ní koríko yìí ó lè gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ ó ní koríko yìí tá a bá ti mọ gbogbo tó wà ní ayé báyìí tó tó yìí ó ní Abu Rahman àbójúkú ọlọ́run ọba ọlọ́run ẹgbẹ́ bí ilé ayé ẹ̀ṣẹ́ tó ń wúlò pọ́pọ̀ tó ọlọ́run ẹgbẹ́ bí gbogbo tó ń lọ́wọ́ rẹ̀ àbójúkú ọlọ́run pọ̀ mọ́ ó lè yẹ kí máa wíyá mú wọlé ní àkọ́kù àti oṣù lábà tàwùfíìdì ó lè ní máa wíyá ni pé bóòlù ọlọ́run sì ní gba ìbùsùn mi ní tó jáde láyé kí lè mú náà ó dẹ́nu tàwùfíìdì lọ́nà wọ́n ti gba tàbí lọ́wọ́ wọn lọ́wọ́ ìyà kò sí ìdùnnà ilé ayé òṣèré ọgbọ́n fún yà sàárè ìfẹ́ ìlọ òní rọrùn ìlú àlùkè àmọ̀ ní rọrùn ọ̀lẹ́kì ni ó sì lẹ́tọ̀ lókóso wà ó lè sọ̀rọ̀ rọ̀sù nítorí ìgbà òfin ìlọ́nà fẹ́ náà gbogbo àwọn àdẹ́gbẹ̀ náà wọlé ẹ̀yìn ọlọ́wọ́n bá ní wọ́lápọ̀ ní bá àtúnà fi kó lé mú mọ́tì rọ̀sù rẹ̀ ọlọ́wọ́n bá ní kò sí àwọn ìjọ kan ká àbíká tó dìde láàrin wọn àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan kama ṣe rí ni a ní ìgbódò lọ́ha kama sọ fáwọn èèyàn pé ọlọ́wọ́ bá nìkan ní ẹ máa sì wọ̀jẹ̀ fẹ́ nìkan sọ ọdún ẹ sí ìbílẹ̀ àtàwọn àtúkọ rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ tọ̀wàkí tó pọ̀ eléyìí wọn ní ìbílẹ̀ òun náà wá ní àwọn àwọn àwáàdì ìbílẹ̀ ó tún wá láwọn ọmọṣẹ́ àwọn ìjẹ̀bùnú ó tún wá láwọn arinṣẹ́ tí ibi ìbàdàn yẹn jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run máa pariwo fún gbogbo ayé pé ẹṣin ọlọ́run nìkan ẹ̀jìnà sí èṣù fàmílì ọmọ ní àdàlá ọlọ́run ọba ní ẹni bá wù wá àáfin mọ̀nà ẹni bá wù ọlọ́run ọlọ́run fi mọ̀nà yóò fi mọ̀nà sí kíkí ilẹ̀ sàwọ̀dì wàmílì ọmọ ní àpàtẹ àlẹ́ ìgbàlára ẹni bá wù ọlọ́run ọlọ́wọ́ yóò sọ ọ́nù yóò ṣe pàṣẹ sí wípé kò ní yí padà máa lẹ́sìn náà sọlẹ̀ wà sí tàwí ìbẹ́lómi jẹ́mọ̀ bí rẹ̀ ẹgbẹ́ kí lè tó máa wọ́n wọ́n bẹ̀rẹ̀ irú ẹ̀sùn rẹ̀ wá gbà yẹ wá gbé lé nínú wa nítorí pé ọlọ́wọ́ bá hákàtì àlè ìtọ́lára pé àánú lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ bá wa ọlọ́run bá ti sọ́ọ́nù ní kádàrá rẹ̀. Ìyáàjì Tàwíd, òṣìṣẹ́ tó kótó, wọ́n ń gbé ní Tàwíd, òun náà lọ́wọ́ fi sọ̀mọ́ tẹ́lá kalẹ̀. Ọlọ́run bá ní kúrìyà àhìlẹ̀ kìtàlẹ̀ tààlà òfin àkẹ́lìmà. Ọlọ́run bá ní ìyàlẹ́bí pé àwọn tá a mú síra gbogbo tí a dàgbà kalẹ̀ fún pé wọ́n. Ibi ẹ wá ní ìlàkẹ́ ìbátan, ẹ̀jẹ̀ àjọpọ̀ àti kẹ́lìmà kan, kẹ́lìmà ò lá ìlàhà ìlàlá. كلمة التوحيد سواء بيننا وبينكم وبوسي إيه يمسك وش وقت جاء الله قال لكم لو أسمع القرآن هنا أن ألا نعبد ألا نعبد إلا الله إذا أجلنا كامل لا يعلم خمس كامل لا يعلم وقت التوحيد ولا نشرك به شيئا أعصي كامل ولو في وجه الله من شيء ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله لئن أولا جاء الولوم àní sọ́ra wa di ọba àní sọ́ra wa di ọlọ́wọ́ba mìíràn fáwọn táàjọ́ ń ṣe táàjọ́ lórí èèyàn nítorí pé àlùbàkàlù gbọ̀gbọ̀rọ̀ jẹ́ fáìlì kìrìtọ̀ gbọ̀gbọ̀rọ̀ jẹ́ kìrìtọ̀ láíláí ìdí wọ́n bá dá kọ̀kọ́rọ̀ jẹ́ adáǹkan ẹni tó dá gbogbo ọlọ́run lẹ́yìn ọlọ́run aláhù báyìí lọ kàlùkì yìí lẹ́yìn ọlọ́run gbogbo tó kù pátápátá táàrí àti táàrí màkàlùkù ni wọ́n máa ń pè ìtọ́nà gánà tẹ́lẹ̀ bá ti gbọ́ àrùn yẹn tàbí ìtàlọ́sà láyé yóò yẹ pé aláhù báyìí lọ àdàkàlìkì ọlọ́run bá aláwọ̀ lọ́tọ̀ gbogbo tọ́nà ń dá pátá gbogbo tó kù pátá lẹ́yìn ọlọ́run ní tọ́nà ń dá mi tẹ́yìn bá ti gbọ́n tí ń sọ yíyé gbogbo tó kù sí ìmọ̀ sàlàyé ọmọ yìí sáwọn ti wá ní ọlọ́run ọba àlá ọ̀dà dúró gbogbo igbó kù fọ́nà ìtọ́lọ̀ ń dá ni ẹni bá ti lọ lè máa sábà ẹni àdá tó sápò lọ́dọ̀ ọba adẹ́dà onítọ̀wé wọn máa pè ní mọ́ṣíríkù àṣàrákà àhàdá máàlá ọmọ kankan nínú ọlọ́run dá ọwọ́ àbí sí akẹgbẹ́ ọlọ́run láti náà pé tọ́lọ̀ ọba àlá àmọ́ ìṣe kíní òun àlẹ́sẹ̀ kíní òlùṣe nílẹ̀ yorùbá àdìyàwó ọ̀sán àpá àsọ́nà kan tí ń bẹ́ẹ̀ nìkan jà abẹ́rẹ́ jà ní ọ̀sẹ́ nìkan kan tí ń bá àpá àtàkàn jà ìdáhùn sọ ni pé irọ́ ti tó irọ́ ti sẹ́kẹ́rì irọ́ ti tó ẹjẹ́ apádà sí di òdòdó ọbẹ̀ hàkì anzal náà ọbẹ̀ hàkì mẹ́zàdì. الخالق والمخلوق ọba agbẹ́gbẹ́ àti lọ́rọ̀ ń dá ilọ́dà ló máa wọ̀nyàn lọ́wọ́ ní òkúta orí lórí ẹ̀wọ̀n nígbà ní wọ́n ti gbọ́ yé pé ọlọ́run bẹ lọ́pọ̀ gbogbo tó kù táàrí àti táàrí táwọn kan bẹ láàrí tàbà tó fẹ́ ogun dẹ́ ogun àbófin olóògùn tí wọ́n lẹ̀yẹ̀ lẹ́kẹ̀ lórí ìṣubú ààbìrí àbákùnrin àti ọ̀tọ̀ wa gbé ní bẹ̀ oníwà ní sáré lápá àti tẹ́lẹ̀ ọkọ̀ ọlọ́mọ rẹ̀ láti láti máa sáré ní àwọn akẹ́bẹ̀ẹ́ tó máa fátẹ́mù sí kankan tí wọ́n bá dé nígbà fátẹ́mù sí tẹ́bá ní ọmọ ṣẹlẹ̀ ọmọ ṣẹlẹ̀ pẹ̀lú ìmọ̀tẹ̀ ìmì ọlọ́run máa wá sáré ní kí tí wọ́n bá wí kọ́mọ́ṣe kí ni kọ́mọ́ṣe ṣẹlẹ̀ gbogbo jọ́rà ta sọ̀kalẹ̀ pátá kí ni wọ́n gbé wà la ilaha illallah wọ́n àwọn ẹgbẹ́ ọlọ́run kí wọ́n wá sàlàyé kí wọ́n fìdí ẹ̀kúnlẹ̀ la ilaha illallah àtàwílù wọ àwọn ọ̀gá ní Islam wọ́n wá lágbéwó nígbàtà alọ́lẹ́gbéwó ni wọ́n jẹ́ ń kọ́ wa ní ìgbèdìgbè ìlú ọwá bá anẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ sí ọwọ́sọ funfun ìròrí ẹ̀dúgbù kirikiri láríwá àrẹ asàrù sáfà ọ̀gbẹ́ni nígbẹ̀rẹ̀ àjò ọkàn jòkó ọwá ní káàkiri ọ̀sán àlàyé kí ní jẹ́ Islam kí náà níbi kọ́kọ́ sọ àǹtẹ́ṣàdà aláìláha ìlọ́lá wà ní Muhammad rasulullah èdè wọ́n pè ní Islam àkọ́kọ́ ilé ẹ̀kọ́kọ́ gbàgbọ́ òun náà ní kọ́ jẹ́rìí pé ọlọ́run ọba aláà láàmà àbúrò ní hakin ìlọ́lá kò ṣe ní táàdé sí tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn eré ọ̀lọ́ ọkọ̀ tó gbàgbóná tó bá gbàgbóná ọ̀sẹ̀ àmà sí i àkọ́kọ́ ẹ̀sìn àkọ́kọ́ tí kò yẹ di muslim kí lànà fi pé wíì mìíràn tàbí àbọ̀ ọ̀ níta àwùjọ ọ̀fẹ́ kí wọn ọlọ́run kúrò ìbáṣe lẹ́sìn náà àmà tó lù kí mo sọ̀lá ọlọ́run ẹ̀sọ́ máa tó gbàgbọ́ àmà tó lù kí sàlùmí náà àwọn tó ti gbàgbọ́ ìgbàgbọ́ yẹn ti wà wọ́n ti kọ́kọ́ pẹ̀sùn yẹn gbọ́ ìgbàgbọ́ làkọ́kọ́ foundation àkọ́kọ́ jàmá kí yẹn tó gbé blọ́ọ̀kù lé foundation tí foundation bá ti wọ́ gbogbo ní ìbátò gbogbo gbogbo wò ní tàbí ìgbìyànjú ọfẹ́ jẹ́ muslim àbí arákùnrin ọfẹ́ jẹ́ muslim ọfẹ́ mọ̀ nípa islam ọkọ̀kọ̀ pọ̀lọ́pọ̀lọ́ ọkọ̀ nípa òhìn lẹ́yìn náà àlè Rasulullah ọwọ́ àgbà lẹ́bí sọ pé òun lè fi ṣe ọlọ́run méjèèjì wọ́n pè tún ìwọ̀n àwọn méjèèjì nínú ọpapọ̀ ni tí ó lẹ́sí àwọn èèyàn papọ̀ nítorí pé ọwọ́ lè gbà kan gbọ́ ọlọ́gbà kan gbọ́ ọgbọ́lọ́gbọ́ àmọ́ gbà dábì gbọ́ tàná sàlàyé ọlọ́gbọ́ olú ọmọsùn nínú àmọ́ òṣèṣúnà òṣèṣúnà nígbà wá gbàgbọ́ yẹ tàná sàlàyé yọ́nà ẹ̀mẹ́bì wọ́n mọ̀ sọ̀sọ̀ kú sọ̀mọ́ ẹni bá lóun òsì fún náà ètò ìsọ̀rọ̀ tó òsì láà nítorí pé ìdí mú ẹni muslim nítorí ti bèrè ìbéèrè lọ́wọ́ àdébà muhammad sallá àdébà náà sẹ́fẹ̀ẹ́ aláìlá ìlà wa anna muhammad rasulullah ọgbà méjèèjì yẹn gbọ́ méjèèjì yẹn ọ̀kan náà ní méjèèjì ìkàkà méjèèjì ẹsẹ̀ méjì oyé lèyàn fẹ́rẹ̀ mọ́kà ti di pé kò ìmọ̀ wàhálà ti dé kiri wàhálà nílà kọ́kọ́ tí ń kọ́kún yà wọlé islam òkú àárín gbogbo ní àwọn òkú àríkánú islam tàwíìdì ọlọ́run fi ní yá rẹ̀ ní àmàlú kò tí bá àríkùn mọ̀síà ó bẹ̀ yí tẹ́ ti gbàgbọ́ àwẹ́wádọ̀ ọ̀ràn lẹ́ni nípa yìí o lẹ́yìn ìgbà tẹ́ ti gbàgbọ́ ẹjọ́ gbàgbọ́ nígbà rẹ̀ kọ́láwẹ̀ jẹba kọ́láwẹ̀ tàbílà àbáyàn jà nílẹ̀ yorùbá wọ́n àbáyàn jà jẹba fẹ́ ìjà àjà àmọ́ ń sàlàyé ni àwọn ọ̀nàbí ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ wáyé kí wọ́n sàlàyé ni ọlọ́run ọ̀rọ̀ wáyé kí wọ́n jà àlẹ́wùlà máa ń wọ́n rà sàdúrí ábíyà àwọn àbá àwọn ni wọ́n àwọn ni wọ́n ró lé àwọn ànábì ọlọ́run báwọn ọ̀nàbí ọlọ́run ti ń ṣe gẹ́lẹ́ làwọn ọ̀nà òṣèlú ni láàmà ṣe nígbà náà gbé kàwé yìí dẹ́nu ànábì àmì kúrú láìlá ìrọ̀lá tó fi lè hù ẹgbà láìlá ìrọ̀lá ẹ máa wù ẹgbà bọ̀ kẹlí kiri ànábì òní ìlànà tó kúrú láìlá ìrọ̀lá tó fi lè hù ànábì ọ̀sọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́lá ìyá lọ́lá gbogbo ilẹ̀ parẹ́ ẹ̀sùn wọlé wọ́n máa wọ́n gbogbo káàkó wọlé torí gbọ́gbọ́gbọ́gbọ́n náà ọ̀rọ̀ gbọ́gbọ́n náà méjèèjì àmọ́kan dùn lé ju ọ̀kan lọ ìdáàbọ̀ tó wáwọ̀ ìlú ọ̀nà bàbá ẹgbàlá ìlàyàlà ìyá ẹgbàlá ìlàyàlà o ìgbọ́lọ́ ń sàánú àwọn àlàwọ́ rí pé níbẹ̀ nínú tó ń kọ́ ọkọ̀ rẹ̀ sí sí ìbẹ̀rẹ̀ tó lé kíní tí ọkọ̀ rẹ̀ àbí pọ̀ ọkọ̀ ọkọ̀ nígbà àwọn bá tún ọdún gọ́gbà mọ́ ìdíláàrí láti ìdíláàrí ní bàbá ìdẹ́lẹ̀ tàbáhàrú fàyí na fífà ó rí bàdàkà agbàgbọ́ pé àwọn tí wọ́n tẹ̀ kàrí lákà ẹ̀rọ kan lọ́gbẹ̀rẹ̀ àwọn tí akíkọ̀ àwọn pẹ̀rẹ̀ àbá pẹ̀rẹ̀ àwọn yájáka àbá àìkú jáka jáka tàbákàrẹ̀ rọ̀mọ̀dá tó gbèrú wà lè lámọ́ pẹ́ká ọwá ti gbogbo náà bàbá rẹ̀ ti pátá àgbọ̀n sí ìkọ́ bá súnmọ̀ gbogbo rẹ̀ ìsọkúsọ ló ti kiri ìrọ̀pọ̀ náà wọ́n ìsọkúsọ lọ. ibi ìdádìdé òun náà lè di ọ̀bá súnà mu àwọn òṣùwà ájà à ń sàlàyé ni à ń ṣe kí n jẹba à ń sàlàyé. ẹ̀rọ ọ̀bá wọn rẹ̀ já ó sọ bá bàbá rẹ̀ já bá àbújọ́ ní ìdá àlejò bá àbújọ́ ní ìdá bọ́bá ìdáná ń sàlàyé fún mi kò sì bá ń sin ní kó láìlà ìlàlá kó láìlà ìlàlá títí kẹ́mìtì bọ́lọ́rùn kó láìlà ìlàlá ẹni tó sọ fún kóde kó kọ́kọ́ bọ́ọ̀lù láìlà ìlàlá ó mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ لكن دعوتنا محتاجة إلى الابتداء بالرسول صلى الله عليه وسلم إن صلى الله kí ni pè é kalẹ̀ dáadáa bọ́ọ̀ bá pè é kalẹ̀ dáadáa kò ní jòkó dáadáa tí ọ̀bá jòkó dáadáa wọ́n tó kò jù fẹ́ kọ́ sàǹfààní lágbára ẹni tó kò jù sàǹfààní. nínú bẹ́ẹ̀ ká bójú tó láwùjọ wa àfọ̀dọ́lá lè tó lẹ̀ ní ìmọ̀mọ́ síláàfin kan lọ tàwọn ìdílé àkọ́kọ́ òkú ẹ̀sùn òun là àkọ́kọ́ yẹjú kájọ́ máa ṣàlàyé ẹ̀rọ fún wọn torí bọ̀ bá mẹ́ta òní ìmọ̀ ọmọ akérò dálẹ̀ ni tí wọ́n bá ní tàwọn orílẹ̀ wọn láwẹ̀ tí wọ́n bá ní tàwọn orílẹ̀ wọn lọ mọ́ta àwọn òní kọ́lẹ̀ fún wọn ó lè gbá ìyá lọ́nà láti ní ìjọba àbí wọ́n àti mọ̀ hajjá wọ̀lẹ̀ ọmọrà tẹ̀lé gbà ọlọ́run ẹ̀ṣẹ̀ hajjá àti múra ní pérépéré ẹ̀ṣẹ̀ pérépéré fún ọlọ́run ṣe ta ni ó gbà نعوذ التوحيد شرط صحة كل العبادات والأعمال الصالحة gbogbo sẹ́rí tẹ́yìn máa ń ṣe pátá àti gbogbo ìbádà tẹ́yìn máa ń ṣe ọlọ́run kan pa lọ́wọ́ èèyàn pẹ̀lú títà òyìn ènìyàn gbádùn nígbà orí ìjọba ti gbádùn ọlọ́run ní wo oorun ọlọ́run ní wo àwẹ̀ ọlọ́run ní wo ájì ọlọ́run ní wo ọmọ tìlú ìyá rẹ̀ ọmọ tìlára sí bàbẹ́ rẹ̀ ọmọ múyàn lómi ọmọ kọ́lé kéwù wọ́n ní yọ zàká bá wọn bá ìrìn àyàn lọ mọ́ká wọ́n ní kọ́dà gbogbo àdúgbò wa òun lọ́ba da ojú ọ̀nà rẹ̀ tí ń yọ gbogbo tó ṣe pátá ó lè jẹ ẹsẹ̀ láyé o àwọn tó bá tó kú kò ní pàtàkì mẹ́rin báyìí àṣẹ́gbàmù ní bí ẹni sọ́lẹ̀ pé kò ṣe pàtíṣàn ọkàn kó blọ́ọ̀kù kalẹ̀ ọkàn kó blọ́ọ̀kù kalẹ̀ ó sì ń tó ó sì ń tó kí lọ́pàá àti blọ́ọ̀kù àti rúfin àti táìsì àtọ̀dá àti gbogbo ńlọ́nà oṣù ọjọ́ padà sẹlẹ̀ ọlọ́mọdé àbáwọn ṣe kíṣẹ́ wọ́n wọ́n bá ṣòfò láàfin pariwo nílẹ̀ Yorùbá tí pé tàbílì làkọ́kọ́ àbọ̀wọ́ ń jọ náà sì ní ẹ̀wọ̀n bá tó yé wọn náà àwọn àmọ́ sọ wọn ní àwọ́dù ha tàbílì wọ̀sọ̀lá fún bá ṣe ya àwọn ọmọ àdàwó zaka àwọn tó bàtà wà nílé awwaluha àkọ́kọ́ awwal ìbàdà àkọ́kọ́ ìjọsìn tàwíìgù ó náà ní ìpọlọ́lọ́kà tọ́lọ̀ bá ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ ò ní jẹ́ mùsùlùmí má tọ́bá ti ní ọlọ́pùpá méjì mẹ́ta mẹ́rin ò ní jẹ́ mùsùlùmí má nítorí pé wọn ò ní kọ́rọ́kọ́ rẹ̀ nínú islam àbí kí èèyàn gbọ́rọ̀ aláàlú tó ní islam gbọ́ ni wọ́n tó kọ́ ọkọ̀ rẹ̀ sí islam lẹ́yìn ó tẹ̀wá máa ṣe islam tó kù ọlọ́run ọba ó rẹ̀ nígbà ní àtúndùlá ọlọ́run ọba ní àpá wọn láti ẹ̀kí náà wá sí ìpínlẹ̀ ilé ayé lẹ́yìn náà wá sí ẹ̀sìn wọ́n sì sìn ilé àlè yábùlú àlá ọlọ́run ọba ní àlá àdíkáwá sí àdíkáwá nígbà láàdá làwọn èèyàn ń ṣe lójú ìdìjà pẹ̀lú àwọn ànábì ọlọ́run tàwọn ìrùgbò bíyàwó ìdìjà ọlọ́lọ́dá sọ́nà onírọ̀ ìgbòkò ìdìjà ní tó dìjà ní pé ẹ má sí nígbà dámá ọlọ́run tí rọ́dù ẹni kẹ́ máa sí ọlọ́run tó dá ẹni kẹ́ máa sí ìlú wàhálà ti ṣẹlẹ̀ ní ẹ gbogbo ariwo adòsínà tó wọ́n pàkà ìgbìlẹ̀ Yorùbá sí kí ló kí lọ́bàá ru àwọn ní ẹ ní kẹ́ ونذكره إياك نعبد وإياك نستعين ìwọ ọlọ́dún kan tó lámàsà ọlọ́dún tó sọ̀rọ̀ àti problem tọ́rọ ti problem jọba àti ilé ó ti problem kó lè bá ti problem rẹ̀ lọ́wọ́ títà sí láyé wọ́n yá kan sáyín ìwọ láńpẹ̀ ní olùrànlọ́wọ́ pẹ̀lú àdúrà lérí problem tàbá ti kí ni tàbá ní إلا بلغنا الإنسان من نطفة الأمشاد قلنا ولا دومي لا على عصر ثم الجرامة جاءت كما بعد قريب نبتدي الله أكبر قلنا لا زال نبتدي كلمة زال ẹ̀rùbá wọ̀ ládàwọ̀ ní àwọn ọba yíò wà mú wa káàkiri ọlọ́pọ̀lá ọlọ́pọ̀lá ẹ̀rùwá ní ọdún hátà láàrín lọ́pọ̀ ìmòjáàrí ní ìwọ̀sọ́bìnrin náà nìkan ọlọ́run bá ní àgbàyò kọ́dà àwọn sẹ́ńsì jihadi ní ìlera tí wọ́n kó lè sẹ́sì àti gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n kára bẹ̀sì tí wọ́n ń ṣe dáwà ọlọ́run bá ní gbogbo wọn láàmì wò áhùn wọn lè mà kájọba àmọ́ wọn ní sùúrù láàrin wọn ọlọ́run yẹn máa sọ pé pé pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú láàrin gbà yín wò àwọn tó ti wá sí tọ́nà dáwà problem ni ọlọ́wọ́ ni àdáwọn wáyé ayé àbí wọ́n wá sí wá mọ́kùnrin sí ìrìnàlẹ́ òbí wọ́n wá sí àwọn ọlọ́run tọ́mọ́ sí nǹkan mí ma wá o mọ́kùnrin sí ìrìnàlẹ́ òbí tó lè fẹ́ aláàrẹ̀ká ní húdà fáárá pẹ̀lú mọ́jẹ́ tí wọ́n ti ṣe láti jẹ́ húdà wọ́n jẹ́ húdà fáárá jẹ́mù ọ̀hánẹ́yìn àwọn tó mú kankan mọ́ ọlọ́run ni wọ́n pè ní gbogbo ẹ̀fà ọba tó máa ń sọ lọ́sọ̀ hanif orúkọ tó Abu, agbo rẹ̀ ni wọ́n pè ní hanifa abu hanifa ọlọ́pàá ọmọ ọmọ ìgbàlẹ̀ yà kúrò lá ọwọ́ mi wọ́n jẹ́ ọ̀sùn nígbà àdáwọn wá sí ilé ayé ni pé ká wá sí lọ kí wọ́n sì jẹ́ ọ̀nàfà pẹ̀lú mọ́jẹ̀ ìmọ̀kẹ́ jẹ́ ọ̀nàfà tí ọ̀fà àwọn ẹ̀wọ́n sọ ìṣẹ̀lẹ̀ ìjọba àwọn aléṣù ìjọba wọ́n ṣe ìgbòlọ̀fà ọ̀kọ́lẹ̀ tààdà ọlọ́wọ́bá aláṣùmọ̀hánà wọ̀ tààdà ọlọ́wọ́bá ní lẹ́yìn aṣíkàtà láyáhùbàtọ́ na àmàlù ọlọ́wọ́bá ní rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́bá ní rẹ̀ Muhammad lẹ́yìn aṣíkàtà tọ́ọ̀bẹ̀rẹ̀ mú ìkàmí ìmáwọ̀ ọlọ́wọ́ tó kún lẹ́tọ̀ọ́ wa láì àbàtọ́ ní àmàlò gbogbo iṣẹ́ tó ṣe pátá gbogbo ẹ̀mí ọba jẹ wọ́n lẹ́tọ̀ kan náà nínú ẹ̀kọ́ ṣeré ọwọ́ wà nínú àwọn tí ò kó ṣe ọwọ́ nínú àwọn èèyàn ẹ̀kọ́ ṣeré ọlọ́run ẹ̀kọ́ ti mú àhábà náà sí ilé ọlọ́run bẹ́ẹ̀ ni tó fẹ́ràn jùlọ ní bá sọ̀rọ̀ yìí gbẹ̀lá iná ṣíláṣílá èmi nìkan lọ́lọ́run bọ́bá tó wá ní nǹkan ní ìgbò ìṣẹ́gbẹ̀ èmi ọlọ́ ìtọ́jẹ́ kó bí ìlọ́wọ́ mi tọ́wọ́ bí ìlọ́wọ́ ẹ̀ ìtọ́jẹ́ kó fi ìtìsọ́dọ̀ mi tọ́wọ́ fi ìtìsọ́dọ̀ ẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe gbogbo ọba jẹ́ nígbà bá dáa ni wọ́n máa ní ọba jẹ́ wọ́n máa ní ẹmọ́jọ́ bẹ̀rẹ̀ ọba jẹ́ kí la gbó kí la gbó ọbẹ̀ yẹn ṣe kí ọbẹ̀ yẹn dáa kí la ìran ànábì àwẹ̀ rẹ̀ zakalẹ̀ ájì rẹ̀ gbogbo dáadáa tó sílé ayé ṣe ọlọ́run yóò gbàjẹ́ ọlọ́run nígbàgbọ́ nínú nǹkan rí ẹ̀tọ́ sí ọlọ́run lẹ́yìn náà wọ́n lẹ́tẹ̀kùn nínú ẹ̀mẹ̀lẹ̀ kọ́ọ̀sù ní lẹ́yìn náà òfò òfò wọ́n lẹ́gbẹ̀lẹ̀ òfò kọ́lọ̀mọ̀dé àmà òun náà ni kéèyàn ayé àtọ̀run ń bẹ níbi kéèyàn mọ́ nípa òfin ọlọ́run sọ fún ayé gbogbo àṣẹ ọlọ́run bá ní sẹ́rí ìrọ̀lẹ́ ayé àwọn ọmọ tẹ̀sẹ̀ ni wọ́n ní àti ẹ̀yà látàrí ọlọ́run ní òun fi búra nínú ìsáadá tàbí ẹ̀kọ́sù ọlọ́run bá ní gbogbo àwọn ènìyàn pátá wọ́n wà nínú òkò ọlọ́run ní gbogbo ènìyàn pátá gbogbo ènìyàn pátá lọ́lọ́dá ọlọ́run bá ní wọ́n wà nínú òkò òkò ọmọ ṣe wọn nílé ayé òkò ọmọ ṣe wọn ọlọ́wọ́n pààyọ àwọn olóòrùn pààyọ ọlọ́wọ́n tẹ̀fà wá lásìnà wọn ọlọ́wọ́n ní ìdẹ̀lẹ̀dẹ̀ na àmàlù ọlọ́wọ́n ní àwọn tó bá ní ìmàn nìkan ni wọn ní ṣòfò iṣẹ́ wọn ní ṣòfò wọn ò sì ní rí òfò nínú ìṣẹ̀mí níbi ọ̀rọ̀ tàwọn fíìsì tó ní ẹ̀kan ní tó sì tóbi ní ọlọ́run ni a tẹ̀lé àṣẹ bàbá wa ọlọ́run ni a tẹ̀lé àṣẹ ìyá wa olùwàkọ̀ ọlọ́run tó kà ń ṣe àtàwọn ọdún ilẹ̀ ìyá obìnrin wa lẹ́yìn ẹ̀sítàlá ọlọ́run bá ní mo ti ṣeré dandan fún yín àwùjọba ọ̀dọ̀ ìpín dandan ni kẹ́ ẹ máa sùn ní ẹlọ́ nìkan dandan ni yẹ́ ká máa sùn onídẹ̀ẹ́dẹ́ ká máa ṣe dáadáa sí wọn olóhùn nìkan náà ni a gbọ́dọ̀ sí àmọ́ àwọn bàbá wa ká máa ṣe dáadáa sí wọn àwọn ìyá wa ká máa ṣe dáadáa sí wọn. nígbà wọn sọ ọ̀nà sọ́tù lùmọ́ wọn ni wọ́n yí ń jẹ́ àdáka àdá an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma ọlọ́mọ bàbá rẹ̀ àtìyẹ́ inú rẹ̀ tó kúrò tó bàbá rẹ̀ àtìyẹ́ tó tó bàbá rẹ̀ àtìyẹ́ kò sí ìwàdìdá ọlọ́pàá àwọn òbí rẹ̀ méjì ní ọ̀sẹ̀ tóbi tó ní wọ́n máa pa ó láṣẹ wípé ọwá máa sìn kankan lẹ́yìn ìgbà tó ti sẹ̀mí àdúgbò ọmọ wà lọ́wọ́ pẹ̀lú kankan lẹ́yìn ìgbà tó ti wà lọ́wọ́ pẹ̀lú àdúgbò ọmọ pè kankan lẹ́yìn ìgbà tó ti pè àdúgbò ọmọ àbíkọ́ ọmọ fọkàn sí ìkàkà pé lọ́gbà ọ àbíkọ́ gbàgbára àkàkà gbọ́ lẹ́yìn ọdún ìgbàgbé agbára ọlọ́rọ̀ wa tí wọ́n bá ní àtúnṣe ìkàbí yìí tí ìgbà ń ṣe tí wọ́n bá ní kọ́ wà lọ́dọ̀ nǹkan míì tí ìsọ lọ́n ọlọ́mọ ní padà tó tẹ ẹ̀hún wa ọlọ́mọ tẹ̀lé wa ọdún ti gana bàbá ní kọ́ wá sí gbẹ́rẹ́ ó tún bàbá pé ọlọ́mọ ní padà tó tẹ ẹ̀hún wa tọ́lá tó ti àwọn ọmọ ọlọ́ọ̀ni máa tẹ̀lé lórí kí nìyí tó bá lò ọmọ rí ṣẹ́gbà lórí ọlọ́ọ̀ni tọ́lá tó ti àwọn ọmọ ọlọ́ọ̀ni máa tẹ̀lé nítorí ẹ̀yìn náà mà pé ọlọ́run bá aláàlọ́ba tí ń ṣe kíni lọ́ba tí ń ṣe gbogbo nǹkan ànínáwá pé ìtàn mílẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní àbá òun náà máa lò àdáwọ̀ ó gbà tó ti wá jọra wọn àdúrà ló ń gbà àdúrà gbọ̀rọ̀ àdúrà ká sí náà àwọn náà gbà pé àdúrà lọ yẹ ká sí torí pé àdúrà lè ká sí ọba tó ní nǹkan lọ́wọ́ tí ń fún yàn àwọn náà nígbà bọ́lọ̀ nìkan lọ́ba tí máa fún yàn wọ́n tún wá ní ọlọ́run bá kéékèèké tí wọ́n tún gbà pé kí ọlọ́run lè ṣe àwọn náà lè ṣe kí ni àwọn náà lè ṣe ìtọ́fẹ́ bá áwọ̀ láàrin àwọn àtàwọn òfin wọ́n lé nù nígbà ọmọ yóò gbọ́ lọ́rùn ọmọ ilé máa ń kọ́ sọ́lá náà ọmọ ilé ìgbé òṣèlú ọmọ dáadáa ọmọ ilé ránṣẹ́ kàkì wọn ní na ọjà síbẹ̀ nígbà ní ọwọ́ dásí káfọ́ ká ní ó lò kó lòun lò ilẹ̀ àìlóyìn ẹlógí àmọ̀ tó ọ̀rọ̀ mọ́ bí tọ́bá ti lò ó àtiwọ́ àtòun nígbà tí láyọ̀ bàbá yà ti yáà lè gbàtà òyìnbí lọ́wọ́ yà ibi tá lọ yẹn ní ti bàbá ẹni ti tàwí ìjìlẹ̀ ẹni ti lù yà ẹni ti tàwí ìjìlẹ̀ ẹni àbá mi báwọn ni wọ́n kọ́ wa kí ó wa kí ó tí wọ́n kọ́ wa náà ìbáwọn náà wọ́n fún wa nígbà tí إياك نعبد وإياك نستعين ìjọ́ tún fún wọn pé wọ́lọ́rùn nìkan lámàsà tàbátì ní sọ̀rọ̀ ọ̀dọ̀ wọ́lọ́rùn nìkan lámà wáyà àhàsí wá lámà wá àrànlọ́wọ́ wá èyí tí àbáwá ní àgbà yìí sí ṣe ìrànlọ́wọ́ tọ́lọ́rùn yẹn àbí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yìí ọba wọn àrànlọ́wọ́ ọlọ́run ọ́sàdúrà mi bọ́ọ̀ bá ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yìí

èyí ó gbé níta òní nìyẹn ẹ̀dí àgbìmọ̀ ẹ̀mẹ́jì ọgbọ́ ẹ̀mẹ́jì ọgbọ́ tó sì bá wọn ní sàárè wọn ní òní béèrè kankan lọ́wọ́ yẹn ní sàárè kí wọ́n máa béèrè jẹ̀mọ́ ọ̀rọ̀ nípa sàárè wọ́n ń gbìyànjú ọ̀lẹ̀ báyìí táwọn fámìlì padà sí báyìí tó kù wọ́n nìkan àwọn aláìkà jọ lẹ́sí wa kí ni wọ́n kọ́ béèrè wọ́n lọ dùkà tani ọlọ́wọ́n bá àdùkè tí wọ́n sí. sẹ́yìn bá ti sóòlù ìgbẹ́ ọ̀fẹ́rẹ̀ ìyá yóò wá jẹ fún àti táyé òfin rẹ̀ yóò jẹ fún àti táyé òfin rẹ̀ táyé òfin rẹ̀ lọ́mọ dààmú tọ́lọ́ bá gbé àdìgbò tán lọ́jọ́ àdìgbàmà wọn ò ní mọ sẹ́rẹ̀ rẹ̀ wò lẹ́kùn tí wọ́n wọ́n mọ̀ pé èwo lọ́tẹ̀sùn wọn. ẹ̀rẹ̀ níjọba kẹfẹ́ tó ìgbọ́lọ́mọ tó bá yìí báyìí wọn ò ní mọ sẹ́rẹ̀ wò.

ẹ̀rí kò bá ìkàràrù ni wọ́n ti ìkàràrù bọ́yá bọ́yá ṣe ìkàràrù tó wọ́n lọ sí gbogbo ẹ̀sẹ̀ ẹ̀yà wọn wọ́n lọ bó ti wá wọ́n náà bó ti wọ́n náà kò ní dáre wọn ọlọ́run ní sọ̀lá àláyà pẹ̀lú àdìmíṣẹ́ kàrí wọ̀yẹ́ ìdùnnú máa dáríká tí mo yẹ̀ṣà ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run òun ní sàfórí ti gbogbo ẹ̀rọ bá kú sí ẹ̀bọ ẹni tó ní sàfórí àbẹ́ tọ́wọ́ sẹ̀sẹ̀ míì yàtọ̀ sí ẹbọ tọ́wọ́ wọn ọlọ́run òun lè fẹ́rí jì yìí òun lè fẹ́rí jì òun lè fẹ́rí jì wọ́n sì wọn ọlọ́run ọlọ́run jẹ́ yà níwọ̀n bẹ̀rẹ̀ ṣẹ̀ lọ́sẹ̀ yọ padà bọ́ sínú àdìfẹ́nà àkọ́kọ́ gbogbo àgbàlagbà àwọn tá à ń gbé wọn sì nílé pẹ̀lú àwọn tó ń gbé wọn jẹ́ ọkọ̀ ìjọba táwọn nílò ọmọ gbọ́rọ̀ láti máa dèrè ayàtọ̀ àná làá máa fi bára wa sọ̀rọ̀ torí هو هو الكتاب الذي جمعنا القرآن هنا نبوانا لأنه في لغة فيها تبوك والحديث الذي جمعنا لأن حديث النبي لا ماضي باقي لا ماضي تليه القرآن كل مبوانا لأنه فاك بمرا سنة gbogbo lè tó kọ̀ọ̀kan ní pé مدير sọ̀nà yóò gbogbo mùdírù lè tó kọ̀ọ̀kan أنا pé أنا مسلم nígbàrá wá rí báyìí àwọn tí mọ̀ pé àwọn kankan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n yọ ìyẹ̀kú ní Islam èyí tó ga ìgbóhùn ẹ̀rọ náà ṣẹ́rù fún ìlà ìta ìmọ̀ fún ọlọ́run ọba ní akẹgbẹ́ ipò lè ṣe tọ́lọ̀ mọ̀ sí nínú àkọ́dà àwọn ìfà wa wọ́n ní tàbílù láì bí àfọ̀hánì yìí la ṣàríkà lá ọ̀wọ̀n ẹ̀sìnkọ́ lórí jáde mú bí ojú ìlà wà á náà wọ̀n الرازق المحيي المميت المعز المذل المتصرف في هذا الكون ما شاء كان وما لم يشاء لم يكن هو على كل شيء قدير wọ́n bá ní oníta orí ìdìní ọ́ ẹjí wọ́n sọ ní pé onígbàgbọ́ ni ọ́ tọ́ọ̀bọ̀ tí níta orí ìdìní ọ́ onígbàgbọ́ mọ́ tí ó wà gbàgbọ́ tó fi jẹ́ onígbàgbọ́ òun náà ní pé kọ́ ọ̀pọ̀ pé iṣẹ́ tọ́lọ̀ wọn bá aláàmọ́ ń ṣe tó fi ti sọ́dọ̀ ara rẹ̀ kò sẹ́ni ó lè ṣe nínú gbogbo tó dá máa ó ti sọ níbẹ̀ ọ̀rọ̀ ká mọ́gbà pé ó lè máa padà síbẹ̀ àlùkáríkú báyìí náà àlùkáríkú ọlọ́run wà lọ́tọ̀ gbogbo ọlọ́run dá orí kí ni ọ wà lọ́tọ̀ ọlọ́run wá ní ẹwà bá mi fún tẹ́ bá fẹ́ lẹ́yìn ẹgbàá mi gbọ́ ipe ilé mi ọlọ́run ṣe kò sẹ́ni tó kúrò ṣe máa ilé tọ́lọ́ tó wá ní ìyàbí ọkàn torí tàbí ìdájọ́ yìí inú ọkàn lọ́wà tó bá ti wá gbàgbọ́ ó ṣe àlẹ́sì kọ́lù jáàzùn ipò gbàgbọ́ kọ́dá ọlọ́dún bí òdú ìlà bí ọlọ́wọ̀n bá ń bẹ aláàtì lọ́lọ́wọ̀n bá náà èyí tó wọ́n pé jésù lọ́lọ́run òdígbà ní gbọ́ ọ̀rọ̀ wọ́nra wọn ni ẹ wọ́n á gbẹ̀wọ̀n lè kọ́ àdúgbò ó ti gbàgbọ́ lọ́nà dá gbogbo nǹkan tí ń àti gbogbo tí òní ló kó lẹ́nu rẹ̀ mọ́. àrọ́sùkú gbogbo tí ń sọ̀kalẹ̀ látòkè nínú àìsùnkì àdédé jáde nínú ilẹ̀ ọlọ́run nínú wa òní sì darí ẹ̀. àlùmọ́ni ọba yìí òun ní máa ń jẹ́ kéèyàn wá sí ilé ayé láti wá sẹ̀mí. àlùmọ́ni tún ọba yìí lọ́ba tí ń pààyàn òun náà lọ́ba tó ti yí wa. àlùmọ́ni tún ọba yìí lọ́ba tí ń fún yẹn ní àlùmọ́ni tún yìí lọ́ba tí ń المتصرف في هذا القول الشارع جدا للجوائي والفضوشة في الميمة ọ̀rọ̀kọ́rọ̀ ní ọlọ́ọ̀gbẹ́ èèyàn wà àdíṣẹ́ máa ṣe àkáàdá tọ́lọ̀ mọ́ fẹ́kọ́ ṣẹlẹ̀ ní ayé nìkan ní ọ̀sẹ̀lẹ̀ ọmọdé mẹ́jẹ́ ṣẹlẹ̀ ní ẹkùn ní ìjọba fẹ́kọ́ ṣẹlẹ̀ lórí jẹ́gẹ́rì kò ní ṣẹlẹ̀ ọwọ́ àlàkùn ìṣẹ́ ìkọ̀níwì ọwá sí pípa rọ̀ kálà ti ṣe ìròyìn yìí àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí iṣẹ́ ni orúkọ ọlọ́run ọba tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí ń ṣe gbogbo àwọn iṣẹ́ yẹn ẹnìkan ò lè ṣe lẹ́yìn ọ̀dọ́ ilé ọ̀gá ti gbà bẹ́ẹ̀ ilé ọ̀dọ́ ní tọ̀fíìdì kò ti bẹ̀rẹ̀ sí ní tọ̀fíìdì ọlọ́dà alhamdulillahi rabbil alamin ọ̀pọ̀ ìfọ̀lọ́run ọba tí ń tọ́jú gbogbo àgbàlá yìí ẹ̀rí rẹ̀ náà jọmá kọ́lápọ̀lá ńlá agúnjẹ sọ́bẹ̀ fàájì aláàrẹ̀ rí ọpẹ́ bọ́lọ̀ rọ́bà ìrọ́bì ọba tí ń darí tí ń tọ́jú gbogbo àgbáńlá ayé òní darí gbogbo ẹ̀ ọlọ́run bá lọ́sọ̀ hàn wọ́ta aláwọ̀ ní aláwọ̀ lẹ́sẹ̀ kọ́lápọ̀pọ̀ ọlọ́run bá ní èmi ọlọ́run Allah èmi ni ọba tó dá gbogbo orí tó gbogbo aṣọ ìlú ń tẹ̀yìn lọ́wọ́ àti tó jẹ́ èyí tá ńlá pásítọ̀ lówó àti tó jẹ́ omi alẹ́sìnkí lómi alẹ́sìnkí ní ẹ̀pẹ̀ alẹ́sìnkí lásọ alẹ́sìnkí ní igi alẹ́sìnkí ní irin gbogbo wọn kan lọ́wọ́ fún wọn láyé wá fẹ́ rọrùn ni wọ́n pè alẹ́sìnkí ọlọ́run ní àlá àlá tó sọ bẹ̀rẹ̀ yẹn ìmọ̀tẹ́dà ọlọ́run bá ní àlá ọlọ́run bá yẹ alẹ́sìnkí fún mọ̀rọ̀ sàkọ̀ fún mọ̀rọ̀ ìjọba ìjọba ẹni bá ti kú láàrin ọlọ́run àlá ọlọ́pàá ẹni bá ti sọ ẹni gbogbo àti ma ìhà sí ìgbàgbọ́ ọdẹ Yorùbá kọ sí gbogbo àti kékeré gbogbo àti ọgbẹ́ lẹ́yìn náà ó ní fún mọ̀ ìjọba ìjọba ọba ìlú ní ẹmà sẹ̀mí bẹ́ẹ̀ bá kú làwọn ẹ̀dọ́ fún jì í òṣèlú ó ní ní ẹmà sẹ̀mí lẹ́yìn ọlọ́run ọlọ́wọ́n hàn ní ṣùràká ìkùn mọ́ yẹ pàdé ní láti kùn ṣe alìmọ̀ ṣùràká ìkùn ọlọ́wọ́n ni jẹ́ adẹ́rí kan nínú àwọn ṣùràká àwọn nǹkan tẹ́ gbàgbọ́ nínú ìdílé yìí tẹ́ fi ṣe akẹgbẹ́ ọlọ́run ìdá adẹ́rí kan nínú wọn mọ́ yẹ pàdé ní láti kùn ṣe tó lè ṣe kankan nínú àwọn ìdí mọ̀ kàkálẹ̀ yìí bẹ́ẹ̀ tó lè dá ètò lè mọ́ àdìgbò wa àdìgbò lè pààyàn àdìgbò lè jíyàn ọlọ́run subhanahu wa ta'ala àmà ìṣòro ọlọ́run bá ní mímọ́ ọlọ́run ọba àlá ọba tí ó tóbi kọjá ká máa fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó lè ṣe tọ́lọ́mọ ṣe kiri tọ́lọ́mọ ṣe. Ayà yìí tàbí àpláyà rẹ̀ sí inú ìṣẹ̀lẹ̀ ìjìwà nílẹ̀ Yorùbá. Ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa sọ pé àwọn náà gbà bẹ́ẹ̀ àwọn náà gbà bẹ́ẹ̀ àgbàbẹ́ tàlọ́wàdìyàn tàlọ́wàdìyàn nínú gbogbo tẹ́ sọ yìí tàwọn èrò bí i òṣìwà lábẹ́ ọ̀nà yìí sáájú àwọn mẹ́rin kálàkọ̀ samawati wal ard lẹ̀yẹ̀kúnlù mẹ́lá ọlọ́wọ́n mẹ́jẹ bá di àwọn ìbèrè mẹ́ta pé tàlọ́dá sáwà sílẹ̀ tàlọ́mọ́dé ti tiwa tàlọ́dá wa wọ́n lọ́ọ́ mi abdullahi tí wọ́n sọ bàbá àlẹ́bí tẹ́ ní ọ̀dọ̀ láì lọ́wà wọ́n ìlànà sí mọ̀ pé aláà kan bẹ̀rẹ̀ ní láàpù láì lọ́pẹ̀ wọ́n gbàgbé aláwà àwọn àrẹ́bì ló sọ̀rọ̀ lókọ́ sọ́ni àrẹ́bì ló sọ̀rọ̀ lókọ́ wọ́n gbàgbé aláwà àwọn gbà àwọn gbà àwọn gbà èdè tó dìgbà ní gbáàgbé aláàrẹ àtàjìlá àwọn àhìlá ìlà àlà lọ́sẹ̀ wọ́n jẹ́ ìgbà àrẹ́bì sọ fún wa ní pé ká káńsù gbogbo àwọn ọlọ́wọ́ bá kéékèèké ká gbé kíní káńsù káwọn wà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kọ́ wá fún aláàrẹ kan àwọn tó gbé léyìí àwọn òrírò rí àwọn òṣìpá lọ́wọ́ bàbá jọba kí ni àwọn sọ fún wọn lé Yorùbá kí ni àwọn sọ fún wọn lé Yorùbá ní jọba alẹ́ gbogbo yẹn àfọ́n jẹ́lá bí gbogbo yẹn àfọ́ àdánilóhùn gbogbo àwọn ìdìbò ìjẹ́ ìdílé àwọn àtàwọn àsọkọ́ àtàwọn àsọ̀rọ̀ àti gbogbo àwọn nǹkan tí ẹjẹ́ káwọn lọ́gbàgbọ́ bí ó lè ṣe tọ́lọ̀ mọ́ ń ṣe ẹ̀ka gbólẹ̀ àbáwọn jáwọ́ ọ̀sọ́lẹ̀ kan mọ́lá àbẹ́rẹ́ nìkan jẹ́ àṣàlàyé ni o àwọn wá sọ fún wa ikú sí gbogbo tó wà lè ilẹ̀ ní káwọn ṣe máa káwà kọjú sí àláàdìká alẹ́bẹ̀rẹ̀ nígbà wí náà yẹ aláàrẹ̀ fún yí aláàrẹ̀ gbà aláàrẹ̀ lọ́wọ́ aláàrẹ̀ pàṣẹ wẹ́lá àkọ́tọ̀ tọ́lá ìgbèsèta kò sí ìkàkà tó pé òun òṣèta láti yí padà tọ́lá ìbá kí wọn dáa níbi àdílá mánẹ̀ aláhùnmọ̀lá mánẹ̀ àdímá àtọ́ ìjì ọlọ́run ẹ̀nà wá fún òṣèlú kan tó lè ní kọ́mọ́tẹ̀ lọ́wọ́ wọ́n láàmú àti àdímá mọ̀nà ẹni tọ́lá wọn bá lọ́wọ́ fún ẹni tọ́lá wọn fún òṣèlú tó wọ́n láyà fún tẹ́tẹ́ ní kẹ́kẹ́ kẹ́ra ti tààtì ìgbìyànjú kò sàǹfààní lé níbo lọ́nà bí lẹ́nu wọ ọ̀rọ̀ kan sọ ọ̀dọ̀ àlá ilá ọ̀sán náà ní ọ̀rọ̀ ẹ̀kú onídé àjọ bàjẹ́ àníkẹ́ máa ń tẹ́mọ́ lè òkú ìbú ọ̀bọ̀ mọ́ eré mùsùn pẹ̀lú agbárí ilá ọ̀sán ni pé ẹ má ta mùsùn mọ́lẹ̀ lọ kẹwàá kú agbárí ìbò kẹwàá ju ẹwà bí lọ́kọ̀ àbíkẹ́ máa bí mu sìláàbù ilá ọ̀sán náà ọ̀rọ̀ ọ̀dàlú náà sinapu àti olóńgbò àtàtàrí eh, òun lẹ́bí ṣe akẹgbẹ́ ọlọ́run ìtẹ́ ń bèèrè lọ́wọ́ wọn wọn ò lè ṣe é ọlọ́run àti mọ̀ṣẹ́ kí ni ní mọ̀ ṣe ọ̀rọ̀ dàrú náà èyí lè farabalẹ̀ kọ́ wa lọ́bí ní amọ̀ṣẹ́ wà sí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tọ́bọ́ ní bàtà sí ta ọ́ lórí òṣèlú àwọn èèyàn sọ̀rọ̀ ah, àwọn èèyàn sọ fún ẹ̀ àtẹ́bí alẹ́kúrò láàyè ayélujára ìfìyẹ̀wò lọ́wọ́ àbáwà lọ́wọ́ sàlẹ́kúrò fún àtàwọn táwọn bí àtàwọn tó ń bẹ̀rẹ̀ gbòmìn náà ẹ̀rí pa ara wọn balẹ̀ kúrò láàyè ayélujára tó fi ètò ọba gbọ́ ní ètò ọba gbọ́ ẹgbẹ́ òṣèlú ṣàlàyé fún mọ́ fún ọdún ṣàlàyé fún tó bá ti mú ẹ̀dá ìyẹn ni kò ní tẹ́sí gbọ́ndọ̀ sọ máa ọlọ́pẹ́ ọdún ìyá tẹ̀lé pèpè kọwa lọ ìjùmọ̀ sí wọ́n pèpè lásánà ìlò ìjùmọ̀ ìjùmọ̀ náà ni ọ̀nà tó gbà gbọ́rọ̀ kalẹ̀ tẹ́lẹ̀ tó ń bá sọ ó ti gbọ́ yé tó fi wá gbà bí ọ̀bá ti wá gbà àkọọ́lẹ̀ fi ẹnu wọ̀mínú mọ̀ mọ́ àkọsẹ̀ àrẹ ìgbìmọ̀ dáadáa bá ní ti mọ̀rọ̀ gbé kalẹ̀ tó sábù lọ́rí gbà sábù láàrín gbà sábù jáàmì gbà àbúgbàtọ́ àkọọ́lẹ̀ mọ́ òun gbà ìdájọ́ ìpínlẹ̀ bayan òun náà láàmà ṣe ọmọ ti bayan ọmọ ṣàlàyé ọ̀rọ̀ pé bàbá ẹ̀yìn ẹgbọ́ṣẹ́ léèyàn lọ́wọ́ ẹwà ní ọṣẹ́ yìí bọ́ bá ti lò lọ́ máa dáa fún ọ àmọ́ wọ́n fẹ̀mí sí ọ̀dọ̀ ọlọ́run kò fi ẹ̀mí sí ìpínlẹ̀ fọ́kàn lò wọ́n kọjá wọ́n ń tàwọn ọ̀sẹ̀ ìgbọ́sẹ̀ tẹ́lẹ̀ nìkan lọ́wọ́ tó gbọ́dọ̀ lè wẹ̀ àwọn ìdíkọ́ mọ́ fẹ̀mí sí ohun tí ọlọ́run bá ní kó fi ẹ̀mí sọ́jọ́ ẹ̀ sẹ́rì pé ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ wọn ọ̀rọ̀ gidi ni wọ́n ní à ah, nígbà ìkọ̀kọ́ náà ọba onìkan lọ́ba tí ń ṣe wọ́n á nílùú kẹ́ẹ̀ẹ́ tó gbé eléyìí lè lọ́wọ́ máa wọ́n dùn kó lẹ́wọ́n lè gbọ́dọ̀ mo ní èyí lẹ́gbẹ́ lọ́nà wọ́n pè ní ṣẹ̀rí akẹgbẹ́ ọlọ́run akẹgbẹ́ ọlọ́run ó lè jẹ́ màláríkà tọ́lọ̀ ó lè jẹ́ ànábì ọlọ́run àwọn kan wọ́n pe yíṣà lọ́wọ́ ọlọ́run àwọn kan tó pe lọ́lọ́ akẹgbẹ́ ọlọ́run ọba ó lè jẹ́ igi ó lè jẹ́ rin ó lè jẹ́ wé ó lè jẹ́ bò ó lè jẹ́ yẹ ó lè jẹ́ ya ó lè jẹ́ màlúù ó lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ èèyàn ìyẹn ń gbélé ìyẹ̀lọ́ ń ó sì ní yọ̀dà fún ọlọ́dún ni àtìmọ̀kọ́lọ́ ni mo fún yàrá lóṣèlú eré èèyàn ló fi ṣe akẹgbẹ́ ọlọ́run ìdíjẹ́ta orí ìlú pé yí tó bá ní wá lọ́dọ̀ ọlọ́run má wà lọ́dọ̀ ọ̀kan náà àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́mà ẹ̀yọ́mà yá mi tàwíìdù láì bí àfààlì ìbábí التي عمرهم الله بها وهو إفراد الله تعالى بجميع أنواع العبادة. تغير لك إذا أبغى من توحيد أفعال العباد إذا أبغى من توحيد الألوهية òun ni èyí tó dìjà láàrin àwọn ànábì ọlọ́run àtàwọn tààrà wọn sí òun ni ìgbọ́lọ́run ọba gbọ́ ká sì máa sìn lóhun nìkan lẹ́yìn ìgbàgbà tí gbàgbọ́ tàbí àwọn afọ́ àmọ́ àpèjú ìtọ́pọ̀ wa wọ́n ní kàdùá ẹgbẹ́ bí àdúrà lápèjú ṣe rí tàwílì àfáàlì tàwílì láti àfáàlì ìbáradì òun náà nínú gbogbo àwọn iṣẹ́ tí àwọn náà máa ṣe tàbátì lẹ́sìn ọba aláàbí ńlá iṣẹ́ tí ẹ̀ ṣe òun làwọn náà máa ṣiṣẹ́ yẹn fún ẹgbẹ́ ònìkan lọ́dá dá wa ònìkan lọ́dá ònìkan lọ́dá máa fún ọjà ń dìde ònìkan ní lóṣè ònìkan ní fún wa èyí táwọn náà bá wá ṣe ìbáàdà fún ònìkan náà lọ́lẹ́dọ̀ sí ìbáàdà yẹn náà fi ní sàwọn ìlú láyé àwọn àádọ́ ìbáàdà nínú ẹ̀rí àdúrà àdúrà ìbádà ní ẹni kan yìí ẹ̀ àdúrà áwú wọ́n ìbádà gbogbo àfà lọ́mà kò sẹ́ni tó fi dára yẹn lé nígbà àdúrà ìbádà ọlọ́run wọlá ló ṣe ti dá ìbádà tọrọ bì í àhàdà ọlọ́run bá ní sábà ti tẹ̀lé ìbádà ẹ má sọ fẹ́ lómi ma ìtumọ̀ ti pé nígbà yára àwọn kan bá dé láti ìfáàsì àwọn mẹ́lẹ̀ láti kàùlá àwọn mẹ́lẹ̀ láti Cairo àwọn kan dé láti Morocco Morocco náà fífáàsì wọ́n sọ fún àbàbà àti wọ́n lẹ̀ yìí pé àwọn bẹ́ẹ̀ fún yín rìn ẹ̀mí èèyàn nínà ìjà ní àníwọ̀n tó fi kí náà máa wá ṣe káàbìrì rìn ẹ̀mí náà wọ́n ní alákọ̀ọ́kọ́ òní pé ẹgbọ́wọ́ nígbà tẹ̀lé ẹ̀fẹ́ wọlé ẹ̀sìn tuntun. Ẹ bá ti wá gbọ́wọ́ sá nínú àwọn kan tẹ́lẹ̀ máa ṣe tẹ́lá ti gbọ́wọ́ yẹn, òun náà ní pé jẹ́ bá ti ní sọ̀rọ̀ ẹ máa pè nǹkan méjì. Torí nǹkan méjì wọ́n ń pè lẹ́sà ń ta ọ. Ẹ máa pè ọlọ́run fáwọn àsìkò kan tó bá tó yá ẹ máa pè àwọn ṣé wù ní kí wọ́n ràn yín lọ́wọ́. Ó ti fẹ́ lókè máa. Ó ti fẹ́ àdá èyí ó sì padà sílé bí ó tí ìyàbá sílẹ̀ lọ́sàn-án kí ìyàmọ̀ lọ́rùn kí ìyàmọ̀ lọ ní òru tí ìyàbá sílẹ̀ lọ́rùn kí ìyàmọ̀ wá àwọn kíṣẹ́tì àtàwọn àfáà yàrin kíṣẹ́tì àwọn àfáà súnà tí wọ́n ti ṣe àwọn halakọ́ọ̀tì wọn kí ìyàmọ̀ dàgbọ́ kí ìgbòdó yíwọ́ wọ́n náà wá tó àrẹ́ṣẹ́ díẹ̀ díẹ̀ ẹwáyá ọlọ́wọ́ àná oṣù pé àti wá dúró lójú ọ̀nà àdábì báyìí ìdúró lójú ọ̀nà àdábì wọ́n pẹ̀lú sọ́nà ẹni bá dúró ni wọ́n pẹ̀lú ààrù sọ́nà mùsùlùmí tó dúró lérí ojú ọ̀nà àdábì wọ́n pẹ̀lú ààrù sọ́nà àwọn bàbá yọ̀ wá nígbà tí ní ọbẹ̀ mú wọn rìnrìn ẹ̀mí àwọn bàbá yọ̀ wá mọ̀ pé ìrìn àjò yẹn ìrìn àjò yẹn ìrìn àjò tí ó jásáré tẹ́lẹ̀ wọ́n yí irọ́ wọ́n sì orí ẹ̀ orí ẹ̀ ó ti wá lò tó lọ́dọ̀ wọn. táwọn náà tí wọ́n fi wá ń sọ pé wọ́n ń rí ilá ìlà àmà ní yáàdì ní bá àbì ìyá ni gbogbo ẹni tó bá fẹ́ rí tí wọ́n láyé àsọ̀rọ̀ ìyá ń yà kó lè ṣe kí ni ọ̀rọ̀ lè dà pọ̀ mọ́. ìgbà wá tú ẹ̀sìn tó wà nínú ìyá à àwa bá ń bẹ̀ ìpín dáhùn ọ̀rọ̀ ìlà tí yóò jí láàárọ̀ tó sì máa pé àwọn ẹni ọlọ́run wọ́n sànù yá ṣe Ibrahim lọ́wọ́ tó lè wàrà owó Ibrahim sànù mi àdíṣe ìgbàmílẹ̀ fọ́nìmọ̀nà àtẹ́sìrì kára gbogbo àbùkátà bí kò dé sọmá ó ti nàfà kára owó Ibrahim Ibrahim خالق لإبراهيم لا مخلوق مخلوق لإبراهيم القرآن يقول من الله يقول انتو سيئة يروني قل انتو سيئة يروني وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا رغم أني مثلا سيئة إلي وانيرو إلي الله ẹ má pe àhàdà máa láà ẹ má lù ní ìlú kọ́nà yìí lọ́wọ́ lẹ́yìn ìgbà tẹ̀lé ti ọlọ́ ọlọ́tẹ̀lẹ̀ ó àhàdá máa ń dà ọlọ́run bá ní wọ̀kọ́ lọ́rọ́ gbogbo bòdì àwọn ní àtẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́run bá yín sọ pé ẹ máa nìkan bòdì ọlọ́run bá ní góòlì rí àdẹ́bí sọ pé adọ́wọ̀rọ̀ bí ọlọ́wà láàrin máa pè ọlọ́wà láàrin máa tẹ́kí ní máa pè wà láàrù òṣèré kò bè ní àhàdá èyí ní sẹ́nìkan sí akẹgbẹ́ ọlọ́run nígbà tí n bá ń pè nígbà tí máa tẹ́kí ni tí sí òní pé gbogbo kí ó tẹ̀ bá ké tẹ̀ bá ti wọ́n ẹgbẹ́ dáa rí

ọlọ́run ní kúrò àdánwò bí ọlọ́run bá nílẹ̀ àmẹ́bí sọ pé ìmọ̀ pé ọlọ́run bá mi wà láwò ṣe kò bí ní àádá ní ìlẹ́fẹ̀lẹ̀ ní ìṣẹ́gbẹ̀rẹ̀ nínú máa pè é sọ́ọ̀tù jìn àyà 20 èyí lọ́nà ajá lè jẹun àrí àyà 20 lọ. òkájà kò lọ́fẹ́ lọ́fẹ́ fọ̀rọ̀ kankan àbí irọ́ kan àbí fájísáfà kan tọ́fẹ́ fi ti eléyìí dànù láwùjọ wa. lóòótọ́ ọlọ́run ẹ̀ká máa pè àmọ́tà bá fi ń pe àwọn ìyẹn náà ó ti yé nígbà tá ń pe ọlọ́run náà ni àwọn ni múnú múnú ìròyìn àwọn kẹfẹ́ rí nìyẹn tó bá dé lẹ́sẹ̀ ń ṣe òṣà wọ́n ni máa ń àbúrò mọ̀ ilẹ̀ àlíkọ̀ nìbúnà ìlọ̀lọ̀ ìzúlfà ìdáwọn náà ìdáwọn náà fún bá ìlẹ́mì rẹ̀ wípé àwọn àgbàgbọ́lọ̀ mẹ́lókè àmáwọn ilé ìyàwó eléyìí ní tàbá tí ń pè wọ́n náà ń pè lọ́wọ́ àwọn ni wọ́n sún wa máa ọlọ́run tó wà lókè ìdílò lẹ́yìn tó wá ní ìròrí àwọn kèfèrí bákà mú tán rẹ̀ àlùfáà ní àdábì fi kalẹ̀ fún wa ní sọ́nà tó bá ti yá pẹ́ ọdún owó èso àmọ́rọ̀ yìí àmọ̀ sọ fún wọn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ẹlòmí kéwú ó kéwú àmọ́ kéwú ò ṣe kí ni kéwú yé ẹlòmí ìkọ̀dọ́là àmọ́ sí àti ń kà òye àlìṣìgáàbà ààrẹ náà ní ìṣìgáàbà ìṣìgáàbà yìí gbogbo ará àlàmọ́sí ń jẹ́bẹ̀ wípé káwọn wá gbà nígbà mi lọ sọ́dọ̀ àwọn ẹrù ọlọ́run àlìṣìgáàbà ìlàdà ẹ̀sìn ni ẹni bá ń pe ọlọ́run ọba nígbà ìṣòro ìṣìgáàbà yìí àdúrà lòun náà àmọ́ àdúrà tó ní ti pẹ̀lú gbàdé wàhálà ńlá kan bá ṣẹlẹ̀ gbígbé ẹwà ní eré omi ọkọ̀ ọlọ́wọ́ bá ní àwọn kèfèrè mọ́kànlá tí wọ́n máa ń bẹ létí omi àmì ìlérí omi tí ọkọ̀ fẹ́ dànù wọ́n máa wá pè ọlọ́run ọlọ́run nìkan ni wọ́n máa pè wọ́n lépè nǹkan mi ṣẹlẹ̀ àwọn ìwà nísìnyí tọrọ òjìye nígbà ìṣòro orí ọyẹ ká máa pè ọlọ́run báwọn kèfèrè mọ́kànlá ti ń pè ọlọ́run ọlọ́wọ́n bá ní àwọn kẹfẹ́ mọ́kà tó bá bọ́ọ̀lẹ̀ tán lérí ọkọ̀ ojú omi wọ́n sì máa ṣe ṣíríkù wọ́n sì wọ́n máa ń gbàgbé kékeré kan lọ́la wọn ní eré omi yẹ ibi àmì ń tasọ mọ́rọ̀ ni ní tasọ mọ́rọ̀ ni àwọn àwọn bẹ lẹ́nu atẹ́gùn eré omi dáàrú láhà mọ̀ fún ìṣẹ́ ọ̀rọ̀ sí i kọ́dà wọn ò pè kàmí kò sí kàmí lẹ́nu ọmọdé aláàláàláà sanúwà náà ló kún lọ́dà kọ́rọ̀ mọ́ta bá pèsè yé wọn àlèṣègáta ọ̀kan nínú àwọn abala tàwídì ni tọ́jẹ́ pé èyí máa fi lọ́sùn fún ọlọ́run bá láàrin àti ìbájẹ́ wá pẹ̀lú ní èyí ti ń ṣe ẹbọ sí ọlọ́run bá ọlọ́run bá ní ìsẹ̀sẹ̀rẹ̀ fún ọ̀rọ̀pá fún fẹsẹ̀lẹ́ abẹ́lẹ́ fún ọdún mọ́bẹ̀ lókùn bí alìfún mẹ́lẹ́mẹ́lá ìyẹn mọ́ ìlú ọlọ́run bá ní ẹ̀rájí ẹ̀rájí ìrànlẹ́bí bàtà àwọn ọmọ ogun bá jẹ́ àwọn kòfààrọ̀ wọ́n pọ̀ jù ní lọ ṣàrántìgbà tí ẹ̀ńkégbà nígbà ní ọ̀sẹ̀dẹ́ àbálẹ́kùn inú ọlọ́pọ̀dá inú gbára ánìmú ìdúnkùn bẹ̀ alìsìn mẹ́rin màláìkà ẹgbẹ̀rún màláìkà mọ̀ sọ̀kalẹ̀ jọna látara ìsìnkátà lórí kí ẹ̀ṣù kálámọ́dé ìsìnkátà lórí bá ọlọ́pàá tánimú méjì wa tánimú àbájá lórí ánìmú ìdúnkùn nínú ẹgbẹ́ مرشدنا لله الشيخ إبراهيم بن عبد الله ìlú ọ̀rẹ́ tó ń gbọ́ èyí làwọ́ láàbá ṣe máa ikú sẹ́ni tí máa àmá dáàyà mo rí tò ní pé ẹni tí máa fún ẹni ilé ìbá wá mo ṣínú náà nígbà olóòtútọ́ wa sọ́dọ̀ ọlọ́run olókun nígbà wá oní àṣírí ìlú àfáàdì àwọn tá a fi ń dá àfáàdì lásọ̀rọ̀ tó ti jẹ́ pé wà láti fáàfù lọ́wọ́ mọ̀tàlá àlékún ìdáwọ̀ sí ìlọ̀lá gbogbo wa ìmájì á tijú ẹ̀sìn méjì á bẹ̀rù ẹ̀yí á gbìyànjú bá ti rẹ́síkì òkú àwọn bàbá yìí àtàwọn ọ̀dọ́ orí wa nínú ayà ìta àtàdíwájú pé ọlọ́run bá aláàrin ewu ẹni bá ń pè nǹkan míì mú ṣírí kù ní ẹlẹ́bọ̀ ni ìbúlẹ̀ ẹlẹ́bọ̀ máa wọ̀ inú náà ni òmì àdúrà ìbáda nínú àwọn nǹkan tí a máa fún ọlọ́run láti jẹ́ olùgbàgbọ́ orí náà ìṣẹ́ àdá tuntun dá ìdẹ́nbẹ̀rẹ̀ òun náà ní ilé ẹnì kọ̀ọ̀kan wa ká gbìyànjú ká máa wà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run tá a bá wá alùpùpù ọlọ́run ayòṣìrìkún náà máa dà yàtọ̀lókun ṣe àwọn olùkùnlẹ̀kún ọlọ́run bá ní ṣe ẹni tí ó lè dá àdánkadá ilé ma wá bí ṣe akẹgbẹ́ fèmí ọlọ́ èdè tí mo lè dá àdán ẹwà máa fẹ́ sí ìkànnì sí akẹgbẹ́ fèmí ọlọ́ àwọn olùkùnlẹ̀kún ó ṣe bá àwọn àkàndẹ̀ rẹ̀ sàkẹgbẹ́ yìí wọ́n dá wọn ni àwọn ọlọ́run láti dá ọlọ́run ìṣẹ́gbẹ́ tó dábàá ìtọ́fà bá ń fà ní pé ẹlẹ́gbẹ̀ẹ́ ìtọ́lọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ ìtọ́fà bá ń fà ní ẹjọ́ wọ́n láì ṣẹ̀ṣẹ̀ àwọn aláhùn lọ́ṣọ́rọ̀ ọlọ́wọ́ bá ní gbogbo àwọn kàdá sí takẹgbẹ́ ìwọ̀n olè ìràyìn ṣe ẹ̀rẹ̀ ránṣẹ́ ránṣẹ́ ẹ̀rẹ̀ torí pé kò sára sí lọ́wọ́ wọn ẹni tí pàṣẹ àràṣẹ ẹnìkan náà ní olóòní àlá lẹ́yìn àlá gbogbo nǹkan yóò pẹ̀lú àwọn àràṣẹ lọ́dọ̀ rẹ̀ yóò wàlá ìsẹ̀sẹ̀ òun aláhùn lásìrà lọ́wọ́ bá lè wọ̀rẹ́ ìlànà yìí sí wàlá àfúsà òun ẹ̀rọ sọ̀rọ̀ kódà àwọn gangan fúnra wọn àwọn gangan lè rárá wọn sí àwúrẹ̀ mi jama àwúrẹ̀ mi tàbí wàlá lọ́rẹ̀ mi kó jẹun wàlá lọ́rẹ̀ mi fún àwúrẹ̀ mi ní oúnjẹ bọ́ọ̀ sì fún lóúnjẹ àwúrẹ̀ mi rìn lọ síbi tí ọlọ́wọ́ bá aláàtí fẹ́ fún ní oúnjẹ ọwọ́ á ní sọ̀rọ̀ iṣẹ́ lọ délé ọjà ọ̀yá wọ́n wá ní kọ́ lọ sílé àwúrèdè ọlọ́ lè ṣe kankan lọ́dọ̀ àwọn àwúrèdè kòkòrò kéèkèé ni wọ́n gbèrè ọ̀rọ̀ àwọn àwúrèdè ẹgbẹ́ àwọn gan ò lè rárá wọn àwọn là ń fún wọn wọ́n wá lọ lè bá wọn kán fún wọn pé lọ́ba yàtọ̀ ìfẹ̀yẹ́ ọkọ̀ tó ń bọ̀ kọ́lọ̀ tó tàyà lọ́rẹ̀ kúkú lọ́kọ̀ọ́ ta lọ́rọ̀ pé ọrẹ́ gíní àlùkùnkù agbọ̀sánsà mú kí gbogbo kí wà ní dàgbò nígbà bọ́ọ̀lù lárúbáwá tó lé tí ó bá ti mọ́ta orí ìdílé ẹ̀rí ti lága ìmọ̀ ìdílé náà pòfẹ́sọ̀ wọ́n wá sí ìgbìlẹ̀ lọ́wọ́ pé ìgbì yìí yóò fún ọlágbèga òun náà wọ́n kọ́pa òun náà lọ́pàá sí fún rẹ̀ ìgbìyàn ọ̀láàbà ní láti rárá rẹ̀ ní ọwọ́ ọ̀sọ̀lẹ́kọ̀ fẹ́ kú omi gbóná lọ́pàá tó kiri lọ́pàá bá ọlọ́ọ̀sọ́ ọ̀kan wá nípa ọlọ́ọ̀sọ́ ọ̀kan nípa yá ní lọ́wọ́ ní lọ́wọ́ ní ìmọ̀yọ̀ṣà ọlọ́ọ̀mọ́ ní sẹ́ rí ìmọ̀lẹ̀ yẹn ẹni bá wà láàmú ta sọ́kà rẹ̀ ọlọ́ọ̀fẹ́ àníkò òfin dọ́nà dálẹ̀ kékeré ṣàlẹ̀ kọ́ wá lọ lè takú ti kéré tọ̀ dáwọ̀ wà lẹ̀ lọ́dẹ̀ ìjọba ẹ̀ṣá kúrò lọ́dọ̀ màkàlù ẹ̀ṣá lọ lè bá àlùfáàlì ọlọ́ni inú ilẹ̀ tí ẹ̀ṣá gbórí nà mẹ́gbó mẹ́ta ọlọ́ni gbogbo àwọn nǹkan tẹ́ ìgbàgbọ́ tẹ́ ń sùn yẹn torí ká máa wá ìsìnkí lọ́sọ́dọ̀ kankan ìbáàdà ni tó bá wà lọ́dọ̀ ọlọ́wọ́dé ìbáàdà wọ́n wọ́n gbà tọ́ọ̀ bá wà lọ́dọ̀ kan ní òun sí nǹkan yẹn ní nígbà yẹn bá jẹ́ wọ́n lọ́wọ́ lọ nígbà yẹn bá ń sì lè máa wọ́n lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà yẹn bá jẹ́ wọ́n lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ó ti jẹ́ ọlọ́run lọ fún ọ. ọlọ́run gbogbo ń tẹ̀sí rẹ̀ yàtọ̀ sọ́nà láyé mi lè kú rẹ̀ lákùnrin sọ wọn ò lè sínà fún yín ẹ̀rẹ̀ láńtìkì pọ́ǹtẹ̀gù ìndàláhì ìdúsùkọ̀ ọlọ́run bá ní ọ̀dọ̀ ọlọ́run bá ní kẹwàá ọ̀dọ̀ ọlọ́run ní kẹwàá lọ ẹ máa sin ọlọ́run ó ṣòro là ẹ máa dúpẹ́ fún ìdáwà sàgbọ́ ni ní òjá bá yí sókun owó má ẹni tí ń sókun owó ní má ní ẹni tí ń sókun owó kò ní tàwí wọ́n má kú lè wọ́n náà nítorí pé ọlọ́run inna Allaha wọ̀rọ̀ záàkù ìkùnwọ́tìlẹ̀ orúkọ tọ́lọ̀ bá ń jẹ́ ẹnìkan òtó bẹ̀kọ́ bọ́lọ̀ jẹ́ nítorí ọ̀gbọ́n ọmọ àkàwá wọn máa pé ọ̀dọ́lọ́ náà fọkàn sí àádọ́wọ́ wẹ kìíní ẹni àádọ́kan ló kìíní ẹni wọ́n pa lọ́fọ́ wa wọ́n bá wẹ̀ láàárọ̀ tó rówó lọ́sàn-án pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́ ba ẹ̀mí ìrọ̀lọ́bẹ̀ lóde lọ́bẹ̀ wọ́n tàn rẹ̀ ọ̀dọ̀ ó sọ bàbá yẹn pé bàbá bá a ìdẹ́wí tẹ́lẹ̀ yóò ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó gbogbo àwọn dákùn sí fún yẹ wọ́n dákùn máa wọ́n tó kíkọ́ wọ́n ní ọlọ́run ọba tó fi lọ́ọ́ lè sùn ọmọlẹ́yìn èsù ní láàmà fìrọ̀ eléyìí ni òjẹ́ dábàá ní ṣe ogun tájà máa wọ́n ní àtijẹ́ yìí nípa ti jẹ́ yọ̀dà fún wọn ní irọ́ ní jẹ́bẹ̀ irọ́ ní ṣe kí ni irọ́ ní jẹ́bẹ̀ tó bá dé pé ògùn ní máa ń sọ̀yà lọ́wọ́ ni tó bá dé pé ògùn ní máa ń sọ̀yà lọ́wọ́ ibi táwọn ẹ̀yẹ́ sókùn rẹ̀ èyí mẹ́ta ó sókùn ẹnìkan ló àmì ìjọyàwó rẹ̀ ìrìn ó rí à tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ ìgbọ́lẹ̀ tó rọ̀mù ló ṣe ògùn tó wọ́n ṣe lẹ́gbẹ́ fún olówó yẹ ọlọ́run ti kọ́ ọmọ pé lásìkò yẹ òwọ́ kẹ ọwá ti bí òṣògùn náà tẹ́lẹ̀ lásìkò yẹn ọlọ́wọ́kẹ̀ tí wọ́n yẹ̀ ọ̀dún tàbá àti ọ̀pọ̀ tó ní kọ́ mú yóò dàbára ọmọ yẹ hàntú ọmọ yẹ mú ọjọ́ pípọ̀ mú ẹ̀jẹ̀ ìyẹn jẹ́ yẹlé lẹ́yìn náà sẹ́ni tí ń ṣe wọ́n ní bọ́bá lówó mọ̀ pé tí ń ṣe kí ọmọ ṣe ìkà mélòó náà mọ̀ ṣe bàbá tó lè sọ bàbá tó lè bá nínú yẹ tó bá jẹ́ pé ọba ní òwò lòtọ́ kò ní sòmù fáwọn èèyàn mọ́tò ní ọmọta òní ní ọmọta jọba ní ọmọta blake eh, tí ó dẹ́gbẹ̀ ọ̀pọ̀ máa sọ̀rọ̀ ìlú lówó náà tí wọ́n ti wá kó 5,000 fún ọ̀tọ̀ wà ń dọ̀nà pé à ah, owó ikọ́ Dàdá ń dèrè akíndàdé dání gbogbo lọ́wọ́ akíndàdé rẹ̀. Àwọn ẹ̀yẹ́ gbogbo gan-an àbáwọn alẹ́gbẹ̀wà alẹ́gbẹ̀wà aṣọ ilé èèyàn ọgbẹ́ sọ wá lè èèyàn ìwọ́n bẹ̀ tẹ́rẹ̀ lónìí alákìsá alákìsá lè tún bẹ̀yẹ̀ sẹ́rọ alákìsá lè tún bẹ̀yẹ̀ sẹ́rọ ọ̀ni ogun wọ́n ní gíláwà náà tẹ́fà sí tó fàì lórí mọ̀lẹ́wọ̀n iṣẹ́ yọ parí ọba tó ń gbé bàbá ẹ̀sùn bùkátà ní tó fàì kẹ́ẹ̀ẹ́ tó ń sòmù ẹ bá mú orin nínú ọ̀dọ̀ yìí náà ẹbí olówó ní ẹ̀yìn náà wọ́n rẹ̀ gbájú ẹ̀ níbi kiri afẹ́kọ́ orúkọ lọ́wọ́ àwọn gbájú ẹ̀ ẹ̀wọ́n pariwo alùsúlà ẹgbẹ̀rẹ̀ tí wọ́n fún ẹ̀rọ ni ó lè wọ́n yẹ́rọ tí kí òun ní nǹkan lọ́dọ̀ ẹ̀fílẹ̀ ẹ̀rọ lè máa tí

ṣíríkù ṣíríkù jẹ́ nígbà àwọn ọmọ ìṣẹ́lẹ̀ mẹ́rin gan ẹgbẹ̀rẹ̀ àwọn tí ń rí wéwó oúnjẹ lọ́bí ń jẹ́yà èyí tó ní ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀sùn ojú màálù sínú agbádá ìdí ń gẹ́lẹ́ ní ẹ̀ owó olójú màálù yẹn lọ́wọ́ ti kàfẹ́ nìkan ó lè bá bá bàbà lọ́wọ́ ó lè bá wá mílọ̀ wọ́n gba tú mílọ̀ káwọn àti wáyé kóbẹ̀ kíra àwọn bàbá ṣe ẹ̀ mọ̀ sí nínú àwọn nǹkan láti jẹ́ òun náà ni aburú ń bẹ aburú ń bẹ ń bẹ ń bẹ ń bẹ ń bẹ ń bẹ gbogbo ẹ̀ pátá oníṣe pẹ̀lú àtẹ̀yìn ọlọ́sọ̀ wa tọ́fà nẹ́bí pẹ́ká nẹ́bí ọwọ́ sọ pẹ̀lú kúrì mọ́dàkẹ́ o àwọn kó lè àwọn náà màkàrà mọ́dàkẹ́ o mọ́dàkẹ́ o náà ní àwọn ọmọ tiẹ̀ tí wọ́n fi ń gbogbo lè ka sóra yẹn yóò jẹ́ ayé àmọ́ kí ni ká máa fi òwò sọ́ra tó ní jẹ́pẹ́ ọbájẹ́ mùsùlùmí lòlò òní ní ìgbàgbà tó fi ṣe kíni tó fi sọ́ra tó bá jẹ́ alùsùnà tó wọ́n náà pé alùsùnà àwọn náà àwọn náà alùsùnà tó wà àwọn adélé rẹ̀ àrí ìdí tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí nǹkan àrí ìdí tó májì àrí ìdí tó wà nínú ilẹ̀ òrìṣà alùsùnà máa ètò òṣìṣẹ́ ìdí ẹ̀ tó ìgbà ti dàrú débi pé ẹlòmíràn ìkan dàrú lẹ́yìn ìbátan ọ̀hún átà lọ ń dáwọ̀ ẹ̀ ẹ̀rì àfẹ́rà ti pé báwọn sún náà ṣe máa rí yìí àmọ́bọ̀ òun náà fún rẹ̀ mọ́ ṣèlè látara àìkéwú yọjú ẹ̀rọ máa yá ni wọ́n yí máa yá ní sàgbà sáka mi lọ́sọ̀ ìtọ́ àti náà gbogbo agbóhùn tá à ń sá fún yẹn nípasẹ̀ ìgbìlẹ̀ sùn ni ọ ọlọ́run ní ṣe ìtọ́ ọmọ fẹ́ pẹ̀lú ọ pásítà ìgbìlá ìlànà bí sáwá sọ́dọ̀ mi sáwá sọ́dọ̀ mi bọ́bá ti sá sọ́dọ̀ ọlọ́run ti sọ. kí náà ń gbọ́ yíyan ayà yìí kí náà ń fi sọ́ra ẹgbẹ́ bá ayà gbàǹdà gbà yìí. òun náà ní àdúrà ọmọ kaba kọ́ra ọmọ kaba kùrùsí ọmọ kaba lábì ọmọ kaba náàsì ìkákọ́ òun ní í ṣe ọ́wọ́ àbíkọ́ lọ́mọ bẹ́ẹ̀. nítorí pé àwọn súrà yìí ní ayẹ́tọ̀ kò sí àwọn fi ń ṣe ọgbà ní bá ti wà lóyè ìfá ìṣò ní káàyàn wọ́n dẹ̀ ní tó fún àwọn information ẹ̀dá ọ̀kan nínú àwọn ọmọ ìdúró sunan nígbà owó àwọn olèrà bà nígbà tí ó gbówó dáadáa kí lọ́dọ̀ fáwọn olèrà olóòwò ní wájú má wọ́n ní ọwọ́ àwọn wá olóòwò ti sọ pé òníwá tẹ́lẹ̀ lọ́dọ̀ fún wa wọ́n ní àmọ́tọ̀ ọ̀fẹ́ fẹ́ káwọ̀ wá mọ́ àwọn èdè débi tí kò lè sí ìbá wá kò lè sí ìrìnkọ́ ọmọ kà sọ́dà kakọ̀rọ̀ wá pẹ̀lú àdébí ní òdodo lè iná sọ yẹn ó sì ẹ̀jẹ̀ kí òkú ọ̀la àwọn àbí iná sọ yẹn òdodo ní ẹ̀tara mọ́kò sí ìjọba nǹkan kò ní ṣe yí tí ó lè tí kò sí lágbàdo Allah àtọ́wà bẹ́ẹ̀ ìròyìn ọlọ́run gbẹ̀rẹ̀ lè rẹ̀ ẹ̀yọ́ máa yára mi nílẹ̀ sí wa ìgbà táwọn ti wá ń gbọ́ ilé yìí ní òjá bá yín sí gbẹ́rẹ́ ọwọ́ àti tọrùn wá wọ́n wà ní onímọ̀ ti dára ọlọ́ni àtúnkọ̀ lá ọmọ ní sábà àkàrí rẹ̀ mọ̀mí ni ọlọ́ni ìwọ Muhammad lára lé ní èmi nìkan ti tó wọ́n gbogbo ọ̀rọ̀ ìwàgbó ìlú táyé òní parẹ́ èmi ọlọ́ni kan ti tó fún gbogbo wọn náà ẹni wọ́n bọ̀ kò ní máa lọ fún kankan wọn rẹ̀ ó àtàná rẹ̀ ó gbé wá ìpínlẹ̀ àbá mọ́wòrán mọ́wòrán ìdí iṣẹ́ yìí tọ́lọ́gẹ́lẹ́ yìí ọlọ́wà sọ fún wọn pé kúlọ̀ iṣẹ́ dada ilẹ̀ àmà kẹtàbà láwọ́ lẹ́tọ́ mọ̀lára ìkẹ́kọ̀ọ́ ò ní ṣẹ̀dá àdókòkò kọ́ jẹ́ pé pẹ̀lú àṣìṣe ọlọ́ ìkẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́ oṣù tí ìṣẹ̀lẹ̀ ní kàkàtà ìṣẹ́ ìṣúra ẹ̀yìn dáa náà àfá ló pẹ́ fún mi mẹ́sánà ló pẹ́ fún mi ìmáàmù ni ṣéwù ló fún mi ọ̀rọ̀ kọ́ yẹn alùpùpù ní kíni òun lọ̀rọ̀ àwọn sínà ni wọ́n ni wọ́n ti sùwọ́dà lọ́nà lẹ́yìn náà àrùkú wọ sùdù kásẹ̀ kọ̀kọ̀rọ̀ kásẹ̀ kọ̀kọ̀rọ̀ kárùkù kárùkù ẹ̀yọ́ màá yá mi ayérùkù fún ẹ̀ wọ́n ní kọ̀ wọ́n tẹ̀lé lọ́nà òṣìṣẹ́ ìwádìí lásán òṣìṣẹ́ haram ọwá rùkú òṣìṣẹ́ bọ́ ọba wa sọ pé òun kí ó ń sọ òun ní o ìyákan òun kí òun gbé tóbi ọ̀rẹ́ pẹ́tọ́ ọ̀bá rùkú fún yọ́ ọmọ sọ fún ọ pé òun fún ní yẹpẹrẹ òun tọ́bá rùkú fún kọ́ òun gbé tóbi ọ̀rọ̀ ìdàrú náà ọmọ ìyẹn ó ṣe gbó ọmọ wa rùkú rẹ̀ ẹ̀ẹ́ ọ̀sẹ̀ wá tó ní tó fi lé ọlọ́run yára ọ̀lẹ́ ìjọ àmọ̀ ọlọ́run bá ní mo pè ẹni olùgbàgbọ́ òdodo ọlọ́run bá ní mo pè ẹni olùgbàgbọ́ òdodo ẹni káwọn ọlọ́run ní ẹrù kò sí ẹnu nínú gbogbo àwọn tí wọ́n láwọn rúkú tí wọ́n lè fẹ́ríkalẹ̀ fún yẹn àwọn tó bá ti di ìdàkúdà nínú sófí táwọn èèyàn dáhùn kan máa wọn ní ṣéhùn náà lọ́lọ́lọ́ ní ṣéhùn abáfẹ́rí kalẹ̀ ní ṣéhùn lọ́lọ́lọ́ ní gíní ẹ̀nà àwọn ìyẹn òun tó kan àmọ́ gbogbo àwọn adáhùn pé ẹjọ́ lẹ́tọ̀ ọ̀sẹ̀ fún mi lóòótọ́ fẹ́rí kalẹ̀ tó rùkú fún mi kò sẹ́ni tó lè gba tán fẹ́rí kalẹ̀ fún kí ló wá dé bí ẹlẹ́ẹ̀lẹ́ gba sùjúùdù tẹ́ẹ̀ wá ń gba sùkúù ọlọ́run yára lórí àmọ̀ lẹ́yìn gbogbo ẹ̀rùkú fẹ́mi ọlọ́run wọ́n sùúrù ẹgbẹ́ kalẹ̀ wá àbúrò ọ̀pá pọ̀ ẹ̀fíṣẹ́ mi ẹ̀ṣẹ̀ ní jọba ó dùn ó kí ẹjọ́ bẹ́ẹ̀ kí náà ni ọwọ́ sálẹ̀ ìlú bàbá àti ìyá pé ànábì àtọ́lọ́ ló ní ká máa dúró kíra wa wọ́n ní àṣà alẹ́ lọ́gbọ́wá ni àṣà ànábì ni mo ní ká tẹ̀ pé àṣà ànábì rẹ̀ bá ti inú àṣà ànábì àtàkà ọba bá wa wọ́n ní ànábì ló ní ká kan àwọn bàbá ní kábàṣe ìwé látẹ̀lé ìtàríkà níkà ní pé àdẹ́bì máa dúró kí yẹn àwọn ẹgbọ́ wà pẹ̀lẹ́gbà ẹ̀fà ní fún wọn ọkọ̀ ọ̀sọ̀ọ́lẹ̀ ọmọdún ọmọ ya yóò pàtàkì pé gbé lọ́rùn rẹ̀ ọlọ́sọ bàbá tí ó kúnná tí ààrẹ bá ń tarú bọ́ọ̀bá mo fẹ́ kọ́ ọ̀rọ̀ yọ táwọn lóṣù kan bẹ̀ mo èmi nìkan náà ti ní ẹ̀pẹ̀ràn fún ìbádà méjì ni ìbádà táàrí màdìkúrà táàrí ọlọ́run dárúkọ ìbádà méjì ọwọ́ fi kíra wọn ìpẹ̀ràn àtẹ̀wọn kò sí àtọ̀ láàrin méjèèjì tọ́wọ́ sí ìbílẹ̀ kalẹ̀ fún ẹlòmí ọgbọ̀rẹ̀ fẹ́ra fún nǹkan mi yàtọ̀ sí kò ní bísínìlá Allahu Akbar wọ́n gbẹ̀rẹ̀ ń lẹ́rù bá ògùn kan ń gbàgbọ́ ń gbà màálù wọ́n náà má ní ẹlọ́ má má ní ẹlọ́ bẹ̀rẹ̀ kan máa wọ̀ torí ibi wọ́n fẹ́ pa ẹran fún yẹn èṣù ni tí wọ́n ní ọ̀rọ̀ lọ́wọ́ lérí ìṣòro rẹ̀ ọba fẹ́ pẹran jẹ́ títí láàláwà àgbáàlú pẹran jẹ́ ọba kó mọ pẹran gbogbo àwọn ẹran tó bá ti jẹ́ ẹran ṣílùkù báyìí a máa jìnà sí ẹ̀yọ́ màlẹ́ àmì sílẹ̀ sí wa níparí wọ́n náà ní kàwé ilẹ̀ àtúná wọ sí fà láti mọ̀ pé ọgbà gbọ́ òun náà ní kọ́ gba orúkọ ọlọ́run gbọ́ tó ti gbà ọ̀rọ̀ yẹn náà wá gbọ́ orúkọ tí ọlọ́run bá sọ́ra rẹ̀ nìkan lọ́rùn àpèrè oòrùn ìdí wọ́n pè ní mánì nìyẹn orúkọ tí àdánù bá sọ ọlọ́run nìkan lọ́rùn àpèrè ìlọ́rùn àpèrè lábàlá ilé yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn náà ti ẹlẹ́bọ̀ ìfàtà lọ́lọ́run bá jẹ́ àlìjàmbá lọ́lọ́run bá jẹ́ jẹ́ alàzíz lọ́lọ́run bá jẹ́ jẹ́ ولله الأسماء الحسنى فدعوه بها فلو المنيا أو قصد جله الحسنى جله ينبغي أفلا تدري الحسنى منيا أو قصد جله فدعوه بها تبا فيدبا قلوني إما فيك تبري تنفي يا رزاق ورزقني كذا كذا كذا كذا كذا كذا كذا tọ́gbọ́n fẹ́ fi ọlọ́run wọn ò ní fà á mọ́ yàrá sáàbù tó ń pè é dáadáa kí ló ń pè é ìdẹ́ mi sọ yìí wọ́n dá olójú ìgbé mi sọ yìí lòdòdó ní mẹ́ta lọ́ba bẹ́ẹ̀ ní ẹ̀wà ni ó pè kọ́ yẹn ó sì béèrè tó ń fẹ́ lẹ́yìn rẹ̀ ó di yálà sí yálà sí yálà sí yálà sí kò sínú ká bá bẹ̀ àwọn sàhábà yálà sí yàtọ̀kúrú yàtọ̀fàá òkúrùlé ọmọ orúkọ ọlọ́run ó sì bá bẹ̀rẹ̀ tó fẹ́ ní ìtàn fẹ́ ṣe láwọn orúkọ ọlọ́run ọba yìí àwọn yẹn wọ́n ṣe ìlhádù bẹ́ ìlhádù ọjọ́ ìrìnà ìlú nàbí àtúmá èyí ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ṣe ìlhádù lórúkọ ọlọ́run ìlhádù náà ni máa ṣe kèfèrí sí ọlọ́run lábala orúkọ rẹ̀ ọ̀rẹ́lẹ́yìn bá ṣe kèfèrí sí ọlọ́run lábala ولو مضاو الصرار من القرآن إذا يخطى إذا يجفى إذا يعزيز أبو القطان نبيه من الله لهم حديثي تلقى منك أي يلقى من القرآن أمير لهم حديثي هو الشافي لا مربع الناس يعزيز البعشة إيش فيه أنت الشافي فلسين القرآن يقول لا تريد لهم حديثي لا شفاء إلا شفاءك kò sí ṣìfà kò sí ìwòsàn kankan tó yàtọ̀ sí ìwòsàn wọn lọ́wọ́ tó lọ́wọ́ nìkan lọ́wọ́ tí ìwò yà sàn àdébùtò ọlọ́run ṣe àbí àbí tàbára àdébùtò ọlọ́run ọba ní sèpìlì sèpìlì yá sèpìlì ọba tí ìgbà sí rí òṣìkòrò ní òmìnira sẹ́rí ó kọ́ tó bá ti ní ọ̀pọ̀ àbàdé ṣe tó ọba ti ní ọlọ́run òníwà ìdáná òníwà ìdáná nígbà náà lọ́dẹ̀ lọ àlẹ́bí ní àti nǹkan méjì kalẹ̀ fún alùpàá náà fi àdíyèsí òun náà ní ká ẹ máa lò ẹni bá tó kò ní kọ́ tó kò ní àdíyèsí ọ̀tẹ̀lẹ́ àjẹ́mù wa ya dámdáma ya ìlú ya maska ya ìlú ya ṣílẹ̀ kasitu a hannun safafon aláwọ̀ ya so nínú ayàwó nínú ayàwó nínú hadisi wọ́lọ́wà jama'a tí ó sọ̀rọ̀ sọ fún ọ ní pé èyí tọ́lọ̀ wọn bá sọ fún ọkùnrin yìí o kò lè dájú jẹ́ àbí tọ́lọ̀ nípa sọ̀rọ̀ àwọn ìgbẹ̀nú tó ń tọ́lọ̀ jẹ́ ọkùnrin àdàbí ìsì nípa sọ̀rọ̀ ìgbẹ̀nú ilẹ̀ wà wọ́n tẹ̀lé tọ́jú ọjọ́ tó lọ ìròyìn ọlọ́run ọlọ́run bá ní òun òun lọ́wọ́ àwọn àṣà ayélujára ọlọ́run bá bọ̀dọ̀ wọn yẹ́dù lọ ìfọ́kọ́ àìrí ni ọlọ́wọ́ àbúrò lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ṣìfáàbù ọlọ́run àti ṣìfáàbù sí àlẹ́bí ìròyìn ọlọ́run àbí tọ́lọ̀ bí ìròyìn ara rẹ̀ ọ̀n gbàgbọ́ nígbà tàhàrí sí ni àwùta àtúnyìn àwùta ṣùgbìn àwùta kìí ọ̀wọ́ á ní fi ìròyìn ọlọ́run bá wé tẹ̀dá ọlọ́run bá lọ́wọ́ àmọ́ yàtọ̀ sọ́wọ́ títí wa àwọn àmọ̀ ọ̀gọ́wọ́ ọlọ́run láti rí ìtẹ́kùn ní wá nínú o ní sọ pé ọwọ́ lọ́dọ̀ ọwọ́ wa nígbà tí ọlọ́wọ́ lọ́wọ́ wa wàhálà táwọn tọ̀wọ́ ní afẹ́kọ́ àwọn sí kò sí wàhálà wa lẹ́yìn náà sọ lọ́wọ́ torí ọlọ́wọ́ tó sọ ní lọ́wọ́ ọlọ́wọ́ lóòótọ́ ṣe ká máa mú tèmi tiẹ̀ láà ọkàn ní ọgbà fi ọlọ́run bá olójú ọlọ́run sọ kọkọrá bí àyúnìlà àti sísọ ọlọ́run bá lọ́wọ́ àgbáyé sọ tọ́ ọlọ́run ó fi ìfúbáàtù má àtìbáta olùwàwọ̀ àrùsọ lọ nígbà wọn fi lẹlẹ wọn lórí fi lẹlẹ tó bẹ́ẹ̀ ni àmọ́ ọwọ́ àti ìbìlú ní tẹ̀sùbí kì àmọ́ kọ̀ tó tàwọn ẹ̀dá wọ̀ wọ̀ ọwọ́ tó tó tàwọn ẹ̀dá wàhálà ti dé wàhálà ti bá ìlú mi tààtì òun ní sọ pé kò ní ìtọ́lọ́wọ́ ọwọ́ ti ní òní ọkọ̀ ọlọ́mìíràn àwọn tẹ̀kì yìí ọ̀wà ní sọ pé báyìí lọ́wọ́ ọlọ́run ọlọ́run òfin mẹ́rin kankan ọlọ́run sọ kalẹ̀ ní ìdákẹ̀ẹ́ta ìgbẹ̀yìn òru àbí ní sọ̀kalẹ̀ nígbà wà ní sọ̀kalẹ̀ lórí àjàkì ní sájàkì yìí tàbí àwọn alàgbàgbé wà tí a kò sí ìwú sàmáwá sí wọ̀n àgbà àgbà ọlọ́run náà fún rẹ̀ ọ́fẹ̀ẹ́ bóò ni sọ́mà tí ló ti wá gba ọlọ́run ọlọ́run wá ní ọlọ́run kan sọ̀kalẹ̀ nígbà ìyẹn ooru sí sọ́mà àkọ́kọ́ kọ́ nígbà tó ti sọ owó òbí ó lè fẹ́fẹ́ rí wá sí sí wa tó fi wé ó lè fẹ́fẹ́ rí sọ̀kalẹ̀ ó lè fẹ́fẹ́ rí ìròyìn ọlọ́run ọwà àmọ́ bó ṣe rí ọlọ́run nìkan ló ṣe fún ní ló ní mà nípa rẹ̀ àbíbi bá gbọ́ ó bá tún àgbọ́ tàbí ní ẹ̀sìn tàbí abẹ́rẹ́ ọ̀nà àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹni wọ́n bá dá wí kọ́lọ́ bá tàbí ọ̀sán àǹfààní bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wọn tàbí ọ̀nà àǹfààní kọ́kọ́ àkọ́kọ́ ni ó rí ìwòlé ọlọ́run àwọn wọlé ìlú lẹ́dínà àmà

الذين آمنوا ولم يزدفوا إيمانهم بذل من أولئك لهم الأمن ọlọ́run gbogbo àwọn tó bá lè ní ìgbàgbọ́ tí wọ́n lóògùn àti èmìrí máa ìgbàgbọ́ wọn ẹni wọ́n balẹ̀ ilé ayé ọlọ́run wọ́n sọ ìfọ̀kàbalẹ̀ sẹ́lẹ̀ lẹ́yìn náà tó bá ti wá ní ìgbàgbọ́ ọlọ́run bá ọlọ́run máa dáàbò bọ́ ìnáwó ìdáàbò àdìlẹ̀ lẹ́yìnà àmàna ọlọ́run náà tó bá ti nígbàgbọ́ àwọn aláàmà dáàbò bò wọn abúrú kankan ò ní ṣe kí ni kò ní ṣe wá tábùrù kan ò ní dá wá bá wọn àti pẹ̀lú ọlọ́run ṣẹ̀dáàlù bí sọ wọ́n tàbí yẹn oye inú gbàgbọ́lọ́wà bọ́bá ti gbọ́lọ́ gbọ́ ọlọ́run wọ́n ti fi rọ̀rọ̀ wọn fún ọ tọ́ọ̀ bá gbọ́lọ́ wọn gbọ́ ọ́n padà tòṣì kọ́nà gbọ́lọ́ wọn bá aláàfún lọ́wọ́ lọ́pàdà gbà á lọ́pàdà tó yí ọlọ́run lè kan ní ọlọ́run lọ́ba ti sáré nìkẹ́ fún yà ọlọ́run ọlọ́run gbogbo àwọn tó wá gbọ́ àti sọ́ọ̀dì wọ̀lọ́run wa káàdà ṣe àṣepọ̀ ṣíríkù gan ní wọ́n fàwọn sí ẹgbọ́n tí anábì lóhùn tó fáwọn ìjọ rẹ̀ fàkúrú sí ẹ̀sùn rọ̀ bá ẹ̀sùn bá yóò sẹ̀rọ̀ máa wọ́n ti ṣíríkù máa إنه كان جبارا فإذا السماء يرسل السماء عليكم بجرارة ويمدلكم في أموال وبنين yẹ́nà wọn fún ilé agbẹ́gbẹ́ ìdàwí ìmọ̀síná kí ni ẹgbẹ́ máa ń gbé ọmọ tí ọ̀dẹ̀ máa yẹn ó ń tàrò sí ọ̀sẹ̀ tó wọ́n yẹn òun lẹ́yìn náà fẹ́ẹ̀rí tààrí mọ́rọ̀ fún àwọn obìnrin tó wọ́n ti fáǹsì ọmọ gbádùn ní nínú sàárè tí lọ́lọ́wọ́ fi bàyẹ̀ rẹ̀. Tọ́lọ́jọ́ ìfẹ́ àmà tí wà láti tí kàrí fún wọ́n tó sì bẹ̀rẹ̀. Àti àdùn náà fi ṣàfá àti yọ́mà ní kìyàmà, màá padà ìlà àìlọ́lá. Àdébì náà wọ́n tẹ́lẹ̀ ó sì bẹ̀rẹ̀ kìyàmà lábẹ́ ọ̀rọ̀ nígbà tí àwọ̀ aláràṣẹ̀ náà, àdébì náà àwọn olóòpàá ìjẹ́ náà alùsàwọn ìdí ni ó lè kó lè sọ́kọ́ fẹ́ sí nínú àdìjẹ́nà ọlọ́run láìpẹ́ ọlọ́pọ̀ orókù lẹ́yìn iná lẹ́dínà àmàrà wà ánà sọ́rọ̀ àti káàdì láhùn jẹ̀lá sọ̀rọ̀fẹ̀dáwọ̀sẹ̀ lóṣùdá ọlọ́run bá ní a ti kọ́ kan síbẹ̀ wọ́n ti kọ́ ẹlẹ́gbẹ́ wọ́n ti fẹ́ kọ́ kò ní jẹ́ àmì ní tó gbàgbọ́ kàlá iná mú àrùn fi ìyàwó wáyé lábàá ìdìbò ọlọ́run wáyé wọn ò ní rí òun wọn ò ní ọlọ́run láyé wọn ò ní ọlọ́run lọ́run àmọ́ bàtà gbàgbọ́ àwọn ò ní ọlọ́run láyé àmọ́ àrùn ní ọjọ́ ìkìyàmà tọ́lé kò náà wọ́n bẹ̀rẹ̀ wọn bá wọ́n gbé ìdánilẹ́kọ̀ọ́ ìkàlẹ̀ ó ṣe gbọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ni wọ́n bẹ lẹ́dùgbò táwà yìí àwọn ìmáàmù náà ọ̀bẹ̀rẹ̀ ọ̀kàrí tó wà lójú ọ̀nà ọlọ́mọdé lápadà sí ilé ẹ̀kọ́ mẹ́ gbogbo tí ó ti ṣe lójú ọ̀nà ọlọ́mọdé àbájáre ìgbòjú ọ̀nà ẹ̀sàdọ́ gbogbo àwọn mọ̀ṣá ẹ̀kọ́ àwọn alfáwà tó ń bẹ níkàlẹ̀ àti àwọn alfáà tó ń bẹ láàrin ẹ̀rọ àtàwọn alfáà tó ń ya kú la ilaha